ọ̀sẹ̀ fún ọlọ́run ọba lọ́run tí ó tó fi àánú rẹ̀ tí ó fi sọ́wọ́ kù ní òní ọjọ́ keje nínú oṣù kẹfà jùmọ́dẹ̀lẹ́ àkẹ́rọ̀ ìgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún mẹ́rìndínlẹ́ ogójì hijira annabi sallallahu alaihi wa sallam assalamu alaikum wa wa barakatuh pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala ojú ọ̀nà tí a máa bá wọlé ní ẹ̀mí òun náà ní ọgọ́rùn kan ó lé méjì lé ní abẹ́ méjì lé ní ọgbọ̀n one thirty two báàbò ìkólìfà ojú ọ̀nà tí ń sọ nípa àlìkólìfà kólìfà òun ní ìbára ẹni rẹ nífẹ̀ẹ́. أحمد بن عاصم حدثنا قبا وصرار في أحمد بن عاصم من طريق سعيد بن عفير قبا وصرار ينا طريق ابن وهب قصف مباري ولا تدع حيوة بن شريح حيوة بن شريح ناس قرأ ولا تدع دراج dàrájì ní òun gba ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ àyínsá bùnìhìláàlì asọ̀dàfì àyínsá bùnìhìláàlì asọ̀dàfì ìyẹn náà tó lóun gba wá látọ̀dọ̀ abdullahi ibùn amúrí ibùn al-aas abdullahi ibùn amúrí ibùn al-aas ọwọ́ ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí ni ọ̀rọ̀ náà wọ́n lànà bí sọ yìí pé inna روح المؤمنين ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo la yaltaqiyani wọ́n máa pàdé ara wọn fi masirati yawmin adé inna ruhal mu'minin ẹ̀mí onígbàgbọ́ méjì láì gbé tẹ́lẹ̀ nìkan lọ́wọ́ àmì báyìí wọ́n gbé sáà nínú. لا يلتقيان شرعا في مسيرة يوم àwọn ẹ̀mí méjèèjì wọn ni wọn pàdé níbi ìrìn ọjọ́ kan wọ́n máa rọ á àhàdúgbò máa sọ ìdá tó sì já sí pé ìkan nínú àwọn méjèèjì nìkejì ìkan nínú àwọn méjèèjì nìkejì hadith pẹ̀lú júmọ́lá alákọ̀ọ́kọ́ àbẹ̀ wọ́n ní sùn júmọ́lá alákọ̀ọ́kọ́ yẹn ìyẹn ní ẹ̀rí jẹ́ mi nso nínú hadith Khuzaima bin Thabit tọ̀dọ̀ ayín kò ní wọ́n ní sùn mọ́jú múlá alákọ̀ọ́kọ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ìyẹn ní ẹ̀rí nínú hadithi Khuzaima bin wọ́n ní ká lọ wo sílẹ̀sílẹ̀ àtúntò àyínfà ìṣèkùnà àlámà àlùdáni rọ̀ṣẹ́mọ̀kùnlọ́ àdéhìsì ẹgbẹ̀rún àtọ́gọ́rùn-ún mẹ́sàn-án àti mẹ́tàdínní àádọ́ta one thousand nine hundred forty seven sábàtúnlọ́wọ́nù sọ̀híhà ábà níbi ẹgbẹ̀rún mẹ́ta ọgọ́rùn-ún méjì àti méjì ọgọ́ta three thousand two hundred sixty wọn Ibn Wahab òun lọ fà yọ nù jámi ṣe Imam Ahmad rahimahullah. sọ hadith yìí wọn ní wọn fẹ́ẹ́ sọ fún wa wípé àkójọpọ̀ máa ń ṣẹlẹ̀ sí àwọn onígbàgbọ́ òdodo fi alamil arwah ní àgbáyé ẹ̀mí yuhibbu ahaduhuma al sọyìn pé kan náà méjèèjì ọmọ ànífi ara wọn ẹ̀rí kan sọ pé dọ̀ọ́yìn kù ni ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tó sọ pé inna ruhal mu'minina la yaltaqiyani fi masirati yawmi ẹ̀rí pé júmọ́lá alákọ̀ọ́kọ́ ni wọ́n nìyẹn lẹ́rìí àlèbá nínú sọ̀híhà ẹ̀ wá rí hadith mi lábẹ́ al وني حدثنا عبد الله بن محمد قال وني حدثنا سفيان عن إبراهيم بن ميسرة عن طاووس عن ابن عباس قال النعم تكسر والرحم تكسر ولم نرى مثل تقارب الخلق عبد الله بن محمد ọsọ fún wa abdullahi bin muhammad náà sọ pé sufiyani sọ fún wa ikú alátọ̀dọ̀ ibrahim bin maisarọ ibrahim bin maisarọ tún lọ́rọ̀ ìwà alátọ̀dọ̀ tawus tawus lọ́rọ̀ ìwà alátọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma kí lọ́rọ̀ náà wọ́n ní an-ni'amu tudfa ìdẹ̀ra àwọn èèyàn ń sa ìmọ̀ọ́rẹ́ wọ́n rọ́ ìmú mọ̀lẹ́bí àwọn èèyàn ń jà wọ́n làm nẹ́rọ̀ mísìlẹ̀tàkọ́ọ̀rù bìlkúlò àwárí nǹkan kan tó dàbí ìsúnmọ́ tẹ̀mí ẹja tó gbọ́ lẹ́ẹ̀kan sí wọ́n ní Abdullahi ibn Abbas sọ wípé àní àwọn tó sàm ìdẹ́ra wọ́n ń sa ìmoore sí wọn ò dúpẹ́ rẹ̀ wọ́n rọ́ ìmọ̀ tó ta àti pé mo kùn bí ń kọ́ mọ́lẹ́bí wọ́n ń jà wọ̀làm nẹ́rọ̀ mẹ́tìlá kakọ́rù bìlẹ̀ kúlò àwárí nǹkan tó dàbí sísúnmọ́ rẹ̀ ní ọkàn. hadith yìí lálàáfíà yanni abdulrasaq lọ́fàáyọ sahib al-musannaf àti imaamu bayhaqi nínú shu'ab al-iman. wọ́n ní bàbá wo hadith yìí àgbọ́yé tá a bá ń bẹ̀ wọn náà ni pé al-hubbu ìfẹ́ òdodo wàlẹ̀ aláàkọ́tòlẹ̀ wòdìyàtú alùpàlùbíyàtú ìbáṣepọ̀ ọ̀fẹ́ àsopọ̀ ọ̀fẹ́ tọ́jẹ́ tọkàn yẹ̀kúnú láhàdáwá wàlùbákà ó máa ní gbére àti ìṣẹ́kùn nínú wàhíà àti wípé ìbáṣepọ̀ yìí látàtà afẹ́rú bẹ̀lẹ̀ òmùúrì ìyẹn ni pé àsopọ̀ ìfẹ́ àtẹ̀míwá yìí kìí lápa bẹ̀lẹ̀ òmùúrì kharijiyya ghairi la'iqa kìí lápa pẹ̀lú àwọn àlámọ̀rí míì tó ṣẹ̀ tó wà níta tí ò lẹ́dọ̀ ní abẹ́ báàbù yìí ìyẹn ọ̀rọ̀ ìmáa nífẹ̀ẹ́ ara ẹni àdìsí eléyìí tá a fẹ́ kà yìí ìyẹn tó fẹ́ jọrí yé wa yìí pé àìní fẹ́ràn rẹ ni látẹ̀mí wa yóò máa jẹ́ ṣarọ́tún nínú aṣọ́rọ́tù sáà ó máa jẹ́ àmì kan nínú àmì àlùkìyàmà pé àlùkìyàmà ti ń dé bọ̀ kí èèyàn má fẹ́ràn ẹni tẹ̀mítẹ̀mí. ẹ̀rí pọ́lá wọn bá subhanahu wa ta'ala wọ́n sọ fún ànábì yìí pé sallallahu alayhi wa sallam huwa ayyadaka بنصره وبالمؤمنين wa بين mu'minin wa alafa bayna qulubihim ìkẹ́ ọlọ́run ló ṣe ìkúnlọ́wọ́ fún rẹ̀ ànẹ́bì pẹ̀lú àtìlẹyìn àtọ̀dọ̀ rẹ̀ wá wa bil mu'minin àti pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo kí ni ẹ̀yọ́ kan lẹ́ ọ́ ó dẹ̀ sì máa léwu o ó ṣe lọ sókè yẹn lágbára díẹ̀ tó wà aláfa bàyìnà kólóòbì inú nǹkan tọ́lọ́run wá fi ṣe ìkúnlọ́wọ́ fani sọ̀sẹ́lá òun ni kọ́lọ́run tún ní káwọn onígbàgbọ́ òdodo kan níbi ara wọn. gbogbo omi tí kò nira bá wà awala burú síbẹ̀ gbogbo omi tí ìfẹ́ bá wà ní sábà máa ń jọ. ẹ wo ohun padà fi kẹ́yìn fanabi sallallahu alaihi wasallam yàní ba'da iman wal ulfa lẹ́yìn ìgbàgbọ́ àtìfẹ́ kí ni wọ́n padà rí wọn láti lẹ́yìn. tó hadith eléyìí wá fẹ́ jẹ́ oyé wa wípé àìní fẹ́rẹ̀ ẹni dọ́kàn ṣàrọ̀ tó ń papá jùlọ àwọn onígbàgbọ́ òdodo ṣàrọ̀ tó ń mìíràn aṣọ́rọ́ ti sà àmì kan náà àmì àlẹ́kẹ̀yàmọ̀ ni láti mọ̀ pé ayé ti fẹ́ tán. wọ́n ní hadathana Farwatu bùnà Abil Miqrab. قال حدثنا الله بن مالك عن عبد الله بن عون عن عمير بن اسحاق قال كنا نتحدث ان اول ما يرفع من ما يرفع من الناس اول ما يرفع من الناس عن كل ساعه أنا يعني فروة بن أبي المغراء ينادى على القاسم بن مالك قال رأي ولا تدع عبد الله بن عون ìyẹn náà sọ kó tó wá látọ̀dọ̀ Umayr ibn Ishaq Umayr ibn Ishaq ìyẹn wá sọ wípé kunna natahaddathu àwa máa sọ láàrin ara wa ìyẹn àwa tá a gbá súnà nẹ́bì mu ó yí wa dájú nínú àwọn àlàyé tá a gbọ́ yé lẹ́nu ànẹ́bì ó yé wa dájú wípé inna awwala ma yurfa'u minan nas al-ulfa. akọkọ ohun tí wọn kọkọ gbé kó láàrin àwọn èèyàn òun náà nífẹ̀ẹ́ òní sì fẹ́ mọ́ òní sì fẹ́ mọ́ láàrin mùsùlùmí á máa kórìíra ara wa káàtì ẹni kìí ṣe pé òsì kórìíra nù súnà tọrọ wà nínú hadithi tó lálàáfíà wípé. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان ẹni ọba nífẹ̀ẹ́ nítorí tọlọ ó dẹ̀ kórìíra nítorí tọlọ ó fún yẹn nítorí tọlọ ó kọ̀ fún yẹn nítorí tọlọ ẹni yẹn nígbàgbọ́ ẹ̀ ti pé jù kádẹ́sì tó má gbàgbé pé. من أوجب الواجبات وأوثق قرى الإيمان هنا نكين الموالاة والمعاداة الموالاة في الله والمعاداة في الله nínú èyí tó yí jù nínú àwọn òkùn gbàgbọ́ ìmúnilọ́ta ń pa àtọ́lọ́hún wa ìsìnífìyàn ń pa àtọ́lọ́hún wa tàǹkọ́ àyà sọ fún wa yìí pé innama waliyukumullah wa rasuluhu walladhina amanu alladhina yuqimuna as-salah ẹni tó yẹ kí ẹ ní kẹjù ńlọlọ́run yìí tó yẹ pé gbogbo sí rẹ̀ báyìí òun máa sí ẹni tó yẹ kí ẹ nífẹ̀ẹ́ jù òun lòdì sí ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀ ọ̀pẹ́ òun náà dẹ̀ ti sọ tẹ́lẹ̀ yìí pé la yu'minu حتى تكون hawahu taba'an lima ji'tu bih ìgbàgbọ́ ẹnìkan kan yóò lè pé tó ṣe pé ìfẹ́ náà máa fi tẹ̀lé ohun tí mo mú wa nǹkan nìyẹn hadithi anas mi náà tún wa ìfẹ́ ẹnìkan kan yóò lè nígbàgbọ́ hatta akuna ahabba ilayhi tóbi jáde pé mi ànábì ló máa nífẹ̀ẹ́ sí ju tani lọ min walidihi jọ̀ǹbí ẹ̀ lọ wa waladihi àjọ àtọmọ ẹ̀ wọ́n nẹ́ẹ̀sì àjọmọ́ àyìn àdúgbò àwọn lápapọ̀. á ní fi ànẹ́bí pẹ̀lú pàmò àtẹ̀lé ẹ wọ pé nínú ayatul mihna ọlọ́run ọba àlejò aláwọ̀ pé kò lè in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah ayé àtọ́lọ́run kò dáwọ́ ìfún àwọn onígbàgbọ́ òdodo tó tó pé lójútọ́ lódodo lẹ́nu nífẹ̀ẹ́ ọlọ́run ẹ tẹ̀lé mi ànẹ́bí kẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ máa nífẹ̀ẹ́ tó nípa bẹ́ẹ̀ ẹni fi òjíṣẹ́ ẹni fi àwọn onígbàgbọ́ lò tán kírun ẹ̀rí bó ti jáde pé akónira ẹbọ àtàwọn tó ń ṣẹbọ àtàwọn oníbídíà àwọn akónira wọn ó pọ́sibù dáadáa lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí alimami ibn Taymiyyah àfúnà Allah ta'ala ni wọ́n ti sọ yìí pé àti tẹ̀lé súnà tó wà lára adẹ̀sẹ̀ alẹ́ rí ìkórira alẹ́ rí ìkórira lára ìyẹn yọ wóró kan yẹn lóun tí wọn ìwà òkì tí wọn sọ àáfùn ní ìkórira sọ́dọ̀ pé ọ̀rọ̀ fẹ́tà ń sọ òun ni pé ẹni tó dúró déédéé láàrin wa kó ṣe pé nǹkan bẹ́ẹ̀ ká fojú fò ká má fojú fò ká má kórira ara wa kì í má tilẹ̀yìn wa làáfàá wa ọ̀mẹ́rùn-ún ni sars ló sọ pé kúnnà ẹ̀ àwa máa ń sọ wípé inna awwala ma yorùbá ẹ̀ àkọ́kọ́ ohun tí wọ́n á kọ́kọ́ gbé kúò minan nas lára àwọn èèyàn òun náà ní kíni ọ ọlùfà kò ní sí fẹ́ mọ́ kò ní sí fẹ́ mọ́ oríbẹ̀ ẹ̀jẹ̀ afẹ́rẹ́ ara wa inú ẹ̀rí kọ́ wa nù hadith mi yìí pé masalul mu'minin fi tawaddihim wa tarahumihim masalul jasadil wahid. إذا اشتكى منه عدو تداعى له سائر الجسد بالحمى والسهر níbi àpẹẹrẹ àwọn onígbàgbọ́ òdodo nípa bí wọ́n ti máa nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n máa ṣàánú ara wọn wọ́n máa súnmọ́ra wọn ní tìfẹ́ níṣòro bá kan onígbàgbọ́ òdodo kò ní sọ pé tiẹ̀ ló dé ní yóò gbà kọ́kàn òun ọkàn mọ́ ìyá òun ẹ̀rí tí dáadáa bá sì bá kọ́ bá kàn án abadọwọ dòdò lórí ẹ ẹrí ó ní àpẹẹrẹ ara kan òun ló nígbàgbọ́ òdòdó jẹ nípa bí wọn ti máa nífẹ̀ẹ́ ara wọn tí wọn máa sànú ara wọn àwa náà mọ ara wọn nídìí kan ìdàṣítàkì àmínú ọ̀rẹ́dù àtẹlẹsẹ àríkóhun ló jìnà sórí kéèyàn bá fi gúngbò lórí lẹ́yìn ó ti mọ bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀ pátá ló so pọ̀ mọ́ láìka yìí yóò ti sọ fún yàn yìí pé ẹsẹ̀ yìí ti gúngbò o. gbogbo ara yòókù ni ọmọ akẹta yìí bó tiẹ̀ ti mú mi nírí nìyẹn sọ eléyìí nípa ọ̀rọ̀ olùfà ká má gbàgbé ayé àti fún wa lẹ́ẹ̀kan ìpè láì sí fẹ́ tí ìmánì bá wà tí ọba sì fẹ́ àlè látìlẹ́yìn ìmánì wà àti pé súnà ìjọba wa kọ̀ àti sí jẹ́gẹ́jẹ́gẹ́ tí ọba sì fẹ́ àlè pẹ̀lẹ́ fún wa lẹ́ẹ̀kan ayyadaka bi nasrihi wa bil mu'minin ọlọ́run gẹ́gẹ́ alára ló ṣe ìfúnlọ́wọ́ fún rẹ̀ ànẹ́bí pẹ̀lú àtìlẹ́yìn àtọ̀dọ́ rẹ̀ wá wa bil mu'minin ó tún fa àwọn onígbàgbọ́ òdodo pẹ̀lú ẹ̀ wa allafa bayna qulubihim wọn ọjà kò síjà láàrin wọn tọ́ba aládìsí kan tí wọ́n láwọn ọ̀sán èké ni irọ́ ni wọ́n pa fún wọn ọjà wọn rẹ́ẹ́ àìgbọ́ rẹ ni yóò ní sálẹ̀ máa máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìjẹ yẹn ìwọ́n tà náà bá sọ pé báyìí lọ́rọ̀ ṣe rí òsì tán náà nìyẹn síjà láàrin wọn ẹgbẹ́ àwọn sáà tí wọ́n bá bẹ̀rẹ̀ ìjà níwájú ànẹ́bí wọn ò kíra wọn ṣẹlẹ̀ láàrin wọn. ojú ọ̀nà mi ìta tó fẹ́ wọlé sí ọgọ́rùn-ún kan àti mẹ́tàlélọ́gbọ̀n òní báàbùlì mizah ojú ọ̀nà ti ń sọ nípa àwàdà أنا آه، مسدد حدثنا مسدد حدثنا مسدد قال حدثنا إسماعيل قال حدثنا أيوب عن أبي قلابة عن أنس بن مالك قال أتى النبي صلى الله عليه وسلم على باب نسائه ومعهن أم سليم وقال يا أنجسة رويدة توفقا لقوارير قال قال أبو قلابة تكلم النبي صلى الله عليه وسلم بكلمة لو تكلم بعدكم لعبدتموها عليه قوله موقوفا لقوارير ọ̀nì musaddad ó sọ مسدد wa musaddad wa tó sọ pé ismail sọ fún wa yẹn náà sọ pé ayubu sọ kọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àbí kìláàbà bí kìláàbà náà lọ́rọ̀ yẹn wá látọ̀dọ̀ anas malik radiyallahu ta'ala anhu anas sọ pé anabi sallallahu alayhi wa sallam ọlọba pàkín àwọn ìyàwó rẹ̀ wa ma'ahunna Ummu Sulaim Ummu Sulaim sì wà pẹ̀lú àwọn apákan ìyàwó ẹ̀ tó lọ báyìí Ummu Sulaim tí wọ́n ń pè ní Gumaisọ àbí Rumaisọ kọ́ọ̀là wọ́n wá sọ wípé àbí Kumaisọ ìwáyà mẹ́tẹ̀ẹ̀ta ká ọ̀rẹ́n àbí Rumaisọ wọ́n á ní yá ìwọ ànjẹ ṣàrù wẹ́ẹ̀dàn èèyàn kan níjẹ bẹ́ẹ̀ ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o káwọ́ kọkàbíl kọ̀wárì àwọn obìnrin tí ẹ̀ ń kó tíráfùlù o pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn o Abu Khilaba ó ní anẹsọsọlá ń gbólóhùn kan tó ṣe yí pé. tẹnìkan nù yín bá sọ làọ́bùtùmù ha alẹ́ ẹ láì fi ẹ̀ pé ṣéke sọ̀rọ̀ àwàdà lélẹ́yìí òun ni gbólóhùn sọ́fọ́ká bílkọ̀wárì rẹ̀ yẹn ni pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ rọra máa fa àwọn obìnrin ìgò ìgò ìgò ló ìgò tó lè fa lọ má hadithi hadithi tí ó lálàáfíà ni ẹ̀rí ọ̀rọ̀ sọ́ọ̀kù yẹn òun ni pé ó ṣẹ̀tọ́ ìyẹn lè máa dárin tí ò ní ẹ̀bọ nínú tí ó sì ní ọ̀rọ̀ àlùfàṣà nínú nígbà tí yẹn bá ń sìnrìn àjò ààrẹ ti gẹ̀ẹ́sì yẹn ń sìnrìn àjò ìyẹn máa kọrin yẹn lọ gbogbo nǹkan yẹn làwọn ọlọ́kọ̀ tí wọ́n fẹ́ ṣe lóṣù pé fèrè làwọn máa ń lọ gbé síbẹ̀ wọ́n gbé fèrè sí wọ́n gbé jìtá sí ẹlòmíì bá ti ń lè wé sẹ̀kàn dábàá yìí á tún fi omi sí títí tí ó fi dé bá dàn àbí kò ti ń lọ ọgbọ́dọ̀ má jẹ ara ẹ̀ tàbí ásídẹ́ǹtì bá ń ṣẹlẹ̀ orin ni ni máa kọ tí ó fi jáde láyé kò ní lè gbólóhùn la ilaha illallah tí ó fi kú. tí ò ní fèrè tí ò ní jìtá tí ò ní kankan nú bóyá orin àdúrà orin wákà bí ewì àbí rárá wọn yẹ sí wọn yẹ fún fèrè sí wọn yẹ sin kankan sí tí wọn jẹ kìí ṣe dandan kó jẹ orin kéwù Yorùbá wa náà tó pé èèyàn fi ń wà náà Ọlọ́run níjà wọn náà. ní ń wí lọ́sẹ̀ pé kò ní mọ̀ yọ kàn rí bóun ti dọ́yọ̀ ọyọ ogun bíi ràkúnmí àákàn rí bóun ti dé bàdàn ni àbóun ti dé kò orin yẹn ni wọn máa dùn mọ́ lọ. òjijì ọlọ́run wa ń sọ fún anjáṣà yìí pé àwọn obìnrin tí àwọn obìnrin olókòsòdì ni wọ́n wà lẹ́yìn rẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o má ṣe bíi tàwọn ọkùnrin o yẹn pé yàní rúwẹ́ìdàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o sọ́kọ́ká bílkọ̀wárì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi wíwa àwọn ìgò tó ń wà lọ yìí o bí kéèyàn sọ fọlọ́kọ̀ pé ọlọ́kọ̀ wà á jẹ́ẹ́jẹ́ o. eléyìí ó ti yẹ ká ti kọ́kọ́ wíwùn tẹ́lẹ̀ hadith tá a kọ́kọ́ kà yẹn wọ́n níyẹn sọ wípé. hadith yẹn èyí tá a kọ́kọ́ kà ká tó bọ́ síbi ọ̀rọ̀ sọ́kọ̀ kàlẹ́lẹ̀ kọ̀ wá rírì ẹ̀yẹ ká mẹ́nu bá nǹkankan. ibi ká tiẹ̀ ní hadith yẹn tó ń tọ́ka sí wípé àìgbọ́ra ẹni padà ṣẹlẹ̀ láàrin àwọn ara wọn mọ́ èyí nígbà ń wọn sì ara wọn wọn ní wọn tá a sọ fún wa ni ìpè tí ọba ti ti ṣẹlẹ̀ ká máa rí ọ ká tiẹ̀ ní ti ń ṣẹlẹ̀ báyìí kò sì ní yé máa ṣẹlẹ̀ mùsùlùmí ni wọn wọn ara wọn. ẹ wá rí àdìsí wọn lòun lọ jẹ bí ọmọ sọsẹlẹn káàní ní bẹsídà ohun ẹdùn ó ní àwọn oríṣi tó lè máa fi kọ orin nígbà tí wọ́n bá ń tíráàpù lọ pẹ̀lẹ́pẹ́ kálukú ọkàn máa gbéra fún mi lẹ̀rọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò ní mọ̀ tí wọ́n fi débi wọn lọ ohun ẹ̀dùn pọ̀ ìyẹn á ń jáka yẹn nínú àwọn ọmọ ọ̀dọ̀ ànẹ́bì lọ́wọ́ ọ̀rọ̀ bá àwọn ọmọ ọ̀dọ̀ ànẹ́bì dáa ti ń mọ̀ ń pọ̀ báyìí ta ni méjì sí fún mi ọmọ ọ̀dọ̀ ànẹ́bì gan-an la pè ní á ń jáka yìí ta ni wọ́n sọ wíìtẹ́ sí fún à ẹ̀rọ ọ̀rọ̀ lẹ́nu mọ́ sáà ọ ẹ̀yà ẹ̀ ẹ̀fín nẹ̀ ẹ̀fín nẹ̀ wà mẹ́ láàdìrí ẹ máa mú àwọn èyí tó súnmọ́ wá ẹ máa mú àwọn èyí tó súnmọ́ tó gbajúmọ̀ ó yẹ ká ẹ dáàpọ̀ àlùmọ̀kí ọ ṣọ́ọ̀dà ẹ ẹ ó yẹ ká ẹ dáàpọ̀ Anas ọ irú sọ̀báàni gbogbo gbàlẹ́ máa ń gbọ́ ẹ wà pé yẹn ló béèrè yìí pé òjíṣẹ́ ọlọ́run bá ti jọ wà láyé irú mi o tó di lọ́run àtúnjọ ọ̀rẹ́ láì òjíṣẹ́ ọlọ́run ni kò lè ẹ́ àìn ní alànà ìka bìkẹ́sọ̀rọ̀ àti sojú àjọ wà láyé àtijọ́ wà lọ́run ṣùgbọ́n lórí ààrẹ o ìwọ náà ó sì rìn lọ́wọ́ fẹ́ fún mi o bá kírun lọ́pọ̀lọpọ̀ yín náà fi làárẹ̀ ọ̀hún ṣé mo kí ọ̀bùnù ṣùgbọ́n lẹ̀ wá mọ̀ tó ṣe pé tà nẹ́bí rẹ̀ ó lè sàlùwà lábà nẹ́bí gbà mí ànẹ́bí lè padà lù àlákọ́fẹ́ bọ́ sọ́ọ̀sì rẹ̀ àbí anẹ́sù lẹ̀ mọ̀ èyí ẹ̀ kàn fi kún ẹ̀yìn ọ̀pẹ ti mọ mẹ́rin tó wà nítòsí anja satu anja satu yìí ọjà mọ́wúlà nàbí sallallahu alaihi nínú àwọn ọmọ ọ̀dọ̀ ànẹ́bí lọ́wọ́ ohun ẹ̀ lóhùn tó lè fi fa àwọn èrò tó ń tó àbù ẹgbẹ́ tó bá ti ń kọ orin ní kálukú ò tiẹ̀ ní ní fílìm báwọn ń sìnrìn àjò rárá ẹ̀rí rùwẹ́ìdàn afáwa eh, ẹ̀yà wọ́n ní yẹn kákéwú díẹ̀ mbẹ́ wọn ni mọ̀nsóòbù àlà ànáhù sífàtún lè màdó wọ́n fún nẹ́sọ̀p nítorí pọ́jẹ́ ròyìn fún kankan tí wọ́n ti há dànù gbólóhùn yẹn ń tọ́ka sí yẹn ni pé sọ́k fàwọ́kọ́n rọ̀wá ìdán ìtumọ̀ rẹ̀ ní pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn òbí má gbàgbé pa káwọn òbí lẹ́yìn ìbìnrin àjò dá ń lọ yìí o má gbàgbé pa kó wọn lẹ́yìn o kì í ṣe pé wọ́n máa kọrin tó wá gbẹ́mí wọn sáré o wọ́n ní kọ́ rírìn ọjọ́ jámù fún kọ̀ọ̀rúrọ̀ ìgò ni wọ́n pè bẹ́ẹ̀ ọ̀nà àwọn obìnrin dẹ̀ níyì wọ́n jọ gòńdò tọ́ ṣèríkà nípa wíwẹ́ wọ̀làtọ́fà àti rírọ̀ ọ̀dọ́ ìbílíà àti pé mímọ wọn ìṣẹ̀dá wọn ọlẹ̀ kéèyàn bá fi rí obìnrin tí ń wá sẹ́là ó ti yí padà àbí ń lọ ṣe mo ṣe olóòṣà ń lọ wí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ó ti yí padà àbí ń lọ kọ̀ pẹ́ obìnrin ní ti àdámọ̀ rẹ̀ ti yí padà. sọlá àgbáyé dábàá nínú hadith yẹn òun náà ni pé alḥabbu alárèfé bínísà ìfisẹ́ì ń sọ fún wa pé wọ́n a máa jáde àtìyàwó èèyàn ni náà bá jáde pẹ̀lú ìyàwó ẹ̀ ìrìn rẹ̀ ò lè dàbí tiẹ̀ nígbà tí ẹ bá tiẹ̀ tún ti pa wọn báyìí ó lè jáde pé olóyún ọmọ ọmọ fún mi mi ríre máa jáde ẹ máa rí dẹgẹdẹgẹ báyìí mi ọ̀fẹ́. èèyàn ní ṣe bẹ́ẹ̀. èèyàn ní ṣe bẹ́ẹ̀ hadith ń sọ fún wa pé kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn obìnrin fi ṣàìrí níbi ìrìn torí ẹ̀dá ọ̀jọ̀ra wọn. ìkejì nínú àgbáyé dábàá nínú hadith yẹn òun ni pé alḥasu ala mubaacadati nisa'i minar rijal obìnrin gbọ́dọ̀ jìnnà sọ́kùnrin. So wọ́n fẹ́ kóbìnrin kó jìnà sọkùnrin kó sì má gbọ́rọ̀ àwọn ọkùnrin àfi tó bá jẹ́ wá àti lókun àfi ohun tó jọ bẹ́ẹ̀. ẹ wá òbí gbogbo ẹsẹ̀ dáńsì àfi tó bá jẹ́ wá àti lókun àfi ohun tó jọ bẹ́ẹ̀. ẹ làwọn olóṣèlú òde wọ́n bá tún gbé makurofóònù kófì àwọn òun náà ń ṣe wá àti wọ́n bá bẹ̀rẹ̀ kéwù mo ti fóònù ẹgbẹ́ bí mo ti bọ́ síbi sí báyìí nígbà wọn rẹ̀ mi jẹ́ lójú táyé. ìwọ́n tọ́lọ́run dẹ́ fi ń ṣe kìlọ̀ fún àwọn ìyàwó ànẹ́bí náà ní fi ń kìlọ̀ fún àwọn ẹni bí èsè ìyàwó ànẹ́bí láwọn ìyàwó onígbàgbọ́ mi. wọ́n mọ̀ pé yá nìsa ànẹ́bí làtúnnẹ̀ka àhàdín mìíràn nìsa. ẹ̀yin obìn ànẹ́bí ẹ̀ jẹ́ nìkankan náà àwọn obìn míì tí wọ́n ń bẹ láyé o. ẹni tàfẹ́ ìtúnnẹ̀ nù wá. tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run emi ìdẹ̀wò pé máa díwò fọyẹ́tùmọ̀ àlẹ́dí fọyẹ́tùmọ̀ àlẹ́dí fi ìkọlẹ́dí yìí ọ. kọ́ máa jà sí pé ní tí àìsàn mẹ́lẹ́mí ẹ̀ á ní sàmà sí i. nígbà bá ń lọ kò sí bó lobìnrin ti fẹ́ sọ̀rọ̀ tí ó mú máa kó fóònù tí ó máa sọ̀rọ̀ tí ò ní tó nípa bẹ́ẹ̀ hadithi ń sọ wípé kóbìnrin jìnà sọkùnrin wọ́n sì máa gbọ́rọ̀ àwọn ọkùnrin ìlàlùwà àfi tó bá jẹ́ sí sí àbí ohun tó bá jẹ́ dánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ kò mú ṣẹ̀rí òní ọmọ àti wá àti fóbi ṣùgbọ́n ṣọ́ra má jẹ́ ọ bọ́nu yàrá kọ́ má yẹ ọ lọ́wọ́ tó bá bọ́nu yàrá ọ̀fẹ́ dàdàkú dàálẹ̀ nìyí yóò yí yẹn lọ́wọ́ o anabi nìkan sallallahu alaihi wasallam làwọn obìnrin lè wọlé tì àwọn àdéhùn tó fìdí múlẹ̀ fìdí eléyàn múlẹ̀ gédéjé dán wípé àwọn obìnrin a máa lọ wọlé tì tí wọn èsì sí ìyàwó rẹ̀ wọn nìkan ló ní. wọn ò ṣe bẹ́ẹ̀ fáwọn míín nú àwọn kùlàfà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam anabi àti máa dá wàásù náà ṣe ọba àtijọ́ ọdún ọba ti ṣèbánisọ̀rọ̀ fáwọn ọkùnrin á tún wá lọ wájú àwọn obì á lọ ṣèbánisọ̀rọ̀ tiwọn ganan nínú ìbánisọ̀rọ̀ tó ṣe síbi láàlú tẹ̀lé wọn ni pé tó ẹ̀yin obìnrin yìí sàárà ẹ máa ṣe sàárà o kí kálukú wọn ti bẹ̀rẹ̀ sí ní ju ẹ̀gbá ọwọ́ wọn nìyẹn wọ́n jù sínú bíláàlú dẹ̀tẹ̀ sọ wọ́n ṣe sàárà ẹ̀gbá ọwọ́ góòlù. tó nípa bẹ́ẹ̀ nínú àgbáyé hadith yẹn òun ni pé fi ìjà wàásù ìdá nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé ó ṣẹ̀tọ́ a lè máa dárin ẹ̀rí pé mo sọ orin bíi rárá àbí ká pé léwì kéṣe pé ó mú ayé lóyún àwọn onísìn náà tí wọ́n ń kọrin nísìn àwọn aláṣẹ́wó gbogbo yẹn tí wọ́n ń kọrin nísìn tó ṣe pé ìdarí ọwọ́ tiẹ̀ náà òmùgọ̀ ó ní orin ṣé islamic ní òtún dání táwọn sọ fún ọ pé islamic ní àbí ìdarí àwa ni ọ ni islam ò sọ pé ká fèrè anabi sallallahu alaihi wasallam ọláwọn nǹkan mẹ́ta kí wọn ṣẹlẹ̀ ẹ táwọn náà bá ti ráwọn kankan ti ń ṣẹlẹ̀ ìparun ó ṣẹlẹ̀ ìyẹdàpadà ó ṣẹlẹ̀ ilẹ̀ ó máa rí àwọn èèyàn tó bá ti di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ orin wọn mutí wọn ké sáwọn òbí pé máa wá dání wọn gbé nǹkan èròjà wọn gbé jáde wọn fi kọrin ká máa retí mẹ́tẹ̀ẹ̀ta yìí àtúntò àti tí wọn tún bẹ̀rẹ̀ ẹjọ́ ìjó tó ṣe pé àwọn èèyàn tó níjó ànẹ́bí ìjó rẹ̀ wo níjó ànẹ́bí òpònú yìí dàtẹ́ ìjó wo níjó ànẹ́bí àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ jíjó ànẹ́bí mú kú mú kẹ́ ìjó kẹ̀kẹ́ ò sí fà ànẹ́bí tọ́lá àwọn tó kọ́kọ́ jó àwọn ọmọlẹ́yìn Musa sani rí yìí ìfìrí dẹ̀ làwọn eléyìn ògédèǹgbè màálù ni wọ́n ń sìn ni wọ́n ń sìn tiwọn nígbà tá ànẹ́bí Musa fi dé báyìí gbogbo àwọn góòlù tí wọ́n kó ó fi ṣe màálù ọ wá lu ẹnu rẹ̀ ó lu bòtúrọ rẹ̀ ó fi kìíní ìdẹ ó fi ṣe ó bá ti wá fẹ́ atẹ́gùn síbi ìfúrọ ni atẹ́gùn yẹn ó tó jáde lẹ́nu torí màálù ní tóbi dáadáa yóò ti mú àwọn tó nù kan jáde tí ó dùn wúwú ó lè wá tó ṣẹ́jú kan bẹ́ẹ̀ tí ó fi dùn wọ́n bá sọ fún ọ wípé áza ìlàhù musa ọ̀nẹ́sì ìgbà ọlọ́run musa tó wá lọ ní ọgbàgbé rẹ̀ ní ń bọ̀ bá wa jẹ́ wá bá mí tọ́ba ti wá fẹ́ atẹ́gùn yẹn síbi fúrọ́ ni kìnínní ni ọ̀wá dùn wúù àwọn dìdì ní ọba máa jó yíká rẹ̀ ibi tíjó ti bẹ̀rẹ̀ nìyẹn wọn kó àwọn kẹfìrí àsápẹrẹ kẹfìrí ni wọ́n tó ń jó àwọn ìdàrẹ́ ní ìbátan sọ wípé àwọn fẹ́ sòṣèlú náà ni wọ́n dárú gbọ̀n sí ọba kòkò sókè gbogbo ẹ̀sìn wọn ni máa níwájú lémi mẹ́ wọ́n tún wọ́ bòrí wọ́n tún fi jó sí wọ́n lùlù orin àtẹ́wọ́ gbogbo ẹ̀ léyìí tó ṣe gbogbo ẹ̀ pátá ni ṣẹ̀rí àsọ̀tún ẹ̀rí ṣùgbọ́n orin bíi rárá àbẹ́wì tá a bá ń lọ sí ní àjò ẹni wọn bá lóhùn tó dùn lè máa wí lè máa wí tí wọn máa dùn mọ́ wa má lọ sí mi gbọ́ ọ pípẹ́ tọ̀ eléyìí ké ní káwọn mú kíkẹ́ ti ṣàyédì òṣùpá káwọn ó kí ìbọnú ìní ti ń bẹnu rẹ mútó káwọn máa gbádùn ẹ lọ irọ́ bí ewì rárá tí ò ní ní fèrè tí ò ní nílùú nù ní lọ́rọ̀ bàjẹ́ nù. tó ní abẹ́ ọ̀rọ̀ yìí wípé àní a lè ṣe àwàdà ẹ̀rí wọ́rọ̀ tá nẹ́bí sọ yẹn bí àwàdà ni. wọ́n bá yẹ pẹ́lú mi lọ́fẹ̀ẹ́ rẹ̀ wọ́n ti ah wórówóró la ń wí wípé ń sọ bóbìnrin ṣe rí ń ṣàlàyé wọn pé bí ìgò ni wọn ẹlẹ́gẹ́ ni wọn. hadithi mi ìtún lábẹ́ ọ̀rọ̀ ọ̀sàwàdà kò sàwàdà wọn ni hadassani abdullahi ibn salih. ibn abdullahi ibn salih قال حدثني ليث قال حدثني ابن عجلان عن عبيد عن اوسعي عن ابي هريره قالوا يا رسول الله انك تداعبنا قال اني لا اقول الا حقا. ẹ̀rí hadith eléyìí ń sọ fún wa pé mùsùlùmí ọgbọdọ ya olè koko nígbà nítorí ipa tí wọ́n á dẹlẹ́sìn yìí lọ́ba máa ń fàjúrò káàkiri ayé ọyẹ kẹyẹ yẹn lè máa ṣàwàdà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọ́lá nẹ́bì wa náà máa ń ọkàn ìjà sí pàwádà yẹn ó ní ọlálàyé Abdullahi ọsọ fún wa. ó ní pé aláìsí sọ fún mi náà aláìsí náà wàá sọ pé Ibn Ajlan ni sọ fún mi gbọ́wọ́ látọ̀dọ̀ bàbá rẹ̀ àbí Sa'id Sa'id ló ń gbọ́wọ́ yìí látọ̀dọ̀ àbí Hurairah àbí Hurairah sọ pé àwọn èèyàn ní ya Rasulullah lórí òjíṣẹ́ ọlọ́run innaka tuda'ibuna ìrẹ́ ànábì máa ń bá wa dá para ọ̀ máa ń bá wa sáwàdà kọ́ọ̀là ànábì dẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ ni ìgbọ́n àwàdà tèmi ọ yàtọ̀ o inni la aqulu illa haqqan níbi àwàdà tẹ́mi bá ń ṣe mí ní sọ̀n kankan jò tọ̀lọ̀ kọ́lọ̀ wà nù hadithi ìpè mẹ́ta la nẹ́bí sẹ́fẹ́ ni ti ń sọ̀rọ̀ láti fi pa àyàn lẹ́rìn irọ́ ní sì ń pa ànẹ́bí sọ pé pé kọ́ máa jẹ́ tiẹ̀ wọ́n ní fawailun lahu fawailun lahu ẹ̀sẹ̀ rẹ̀ ọ̀dẹ̀ jù bẹ́ẹ̀ lọ irú wẹ́rẹ́wẹ́rẹ́ wọn gẹ́ nìkan ń ṣe bá sùwé nítorí pé yẹn fẹ́ wówó àwọn dẹ́rù kọkọ̀ káfí lolo ọmọ adámọ̀ mi fà kẹ́ ẹ̀ máa ń wò ní ìránú ní o àbí kí wọn náà dẹ ẹni tí ó da aláwàdà jẹ tí ó bọ sagbolé láàrin àwọn òbí tí ó máa rí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ irọ́ ní ti ń pa nígbà tí mo jókòó sórí kìíní ni mo á fò bọ́ọ̀lẹ̀ mẹ́ gbogbo ọba rẹ̀ ní kàkàkà irọ́ ní ìdìbò ìpè mẹ́ta là nẹ́bí sẹ́ni pé egbé kọ́ máa jẹ́ tẹni yòówù tí ń sọ̀rọ̀ fáwọn èèyàn tí ń parọ́ láti lè fi pa wọ́n lẹ́nu ọ̀wọ́ ìlú ńlá hó ọ̀wọ́ ìlú ńlá hó ìgbé kọ́ máa jẹ́ tẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. ànábì sallallahu alaihi wasallam ó fìdí ẹ̀ múlẹ̀ olóhùn máa ń sàwádà ń tòótọ́ ṣùgbọ́n inni la aqulu illa haqqa mi ní sọ̀n kankan bí àwàdà mi jòdodo lọ. ẹ̀rí bí kánẹ́bí sọ yìí pé ìwé létí méjì létí mélòó lè yẹn máa ní ó tún pe àléyò ní àbá tọrọ lórí ipò bínú bọ́ tàǹgbà tí awọ kan fẹ́ ṣẹlẹ̀ láàrin wọn àtàrà ilé rẹ̀ kọ́ á lọ sun tàǹbì kan yóò dìde báyìí ń gbọ́n yèpẹ̀ kó lára wọn yá àbá tọrọ kẹrí kó tọ́ ni ẹ mọ̀ pé ń gbọ́n yèpẹ̀ nù lára ń jọ́ ní tòótọ́. tọ́ àníṣọ̀sẹ́lá ó lóun ò ní sọ àfòótọ́ hadith inú àgbáyé tá a bá ń bẹ̀ ni pé orin lẹ́pà nẹ́bí máa ń sáwàdà pẹ̀lú àwọn sọ̀hábà àti wípé ọlọ́run ti sá nẹ́bí kúrò níbi zálẹ̀ àṣìṣe nínú ọ̀rọ̀ àṣìṣe káwọn náà sọ̀rọ̀ àtọ́lá ti mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ ni ó wì ń bí àwàdà àti ọ̀dà àkọ́kọ́ àti ẹ mọ̀ pé mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn obìnrin léle láwọn ń sáwàdà náà ni wọ́n bá máa ṣe ọkọ̀ òkú kọ́ńbọ́ọ̀dù àwọn àgọ́ ah, ọkọ náà lẹ́yìn náà ó pera yín yẹ̀yìn yẹ̀bùyẹ̀bù yìí ṣé báwọn ẹgbẹ́ yín ṣe ń ṣe nìyẹn. òun náà bá sọ pé ọmọ ayìn wa ká sọ̀rọ̀ ó lè balẹ̀ ẹ̀ kí lẹ ṣe. yín sì ń gbowó oúnjẹ déédé wọ́n sì ń ra sọkùn déédé. irú àwọn àwàdà bẹ́ẹ̀ nìyẹn máa ń pàkíyèsí àwọn obìnrin ni wọ́n bá fẹ́ ṣe pé ọ̀yẹ́ kó débẹ̀. abẹ́ tíkẹ́ẹ̀tì ẹ máa dá para ohun tí ò ṣẹlẹ̀ àbá para ọkọ mi ẹni tí èso ọkọ rẹ̀ àpárá ìyàwó àwọn sọ̀tẹ́lá nínú àwàdà tó wọn bá ṣe wọn ò ní sàn kankan jù tọ́ lọ. ẹ̀rí ẹ má gbàgbé wọn ta kanú ash-shama'ilu al-muhammadiyya àti kà nípa arákùnrin kan tí tó bò rẹwà anabi sọlọlọ asalawa ba láàrin jà ọ anabi nkọjá lọ wá kàn ọwọ ó ti tani ń bẹ lẹ́yìn mi kù ọfọ ń bò lójú báyìí látẹ̀yìn ìyẹn bá ń sọ pé ta ni o ta ni o ìjíṣẹ́ ọlọ́run káwọ́ báyìí ọba àdó ìjíṣẹ́ ọlọ́run jẹ́rí fáwàdà mọ̀ nígbà tí ó fi ká ohun táà nẹ́bí ń sọ ni pé ta ni ọ̀rà kìíní yìí lọ́wọ́ mi ta ni ọ̀rà lọ́wọ́ mi à arákùnrin yẹn ni òun tó wọn ọ̀fáyìn rárá bó polówó òun òun ó kúta òjíṣẹ́ ọlọ́run ni ó lè kúta lọ́dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n tó níye lórí ni ọlọ́dọ̀ ọlọ́run owó bó ṣe rí ni. sọ àwàdà tá ànábì máa ń ṣe àwàdà òdodo ni gbogbo ohun tí ọba máa jáde lẹ́nu ẹ̀ báyọ̀ ọ̀rọ̀ òdodo ni. hadithi mi lábẹ́ ọ̀rọ̀ àwàdà wọn ni hadathana sadaqatu. hadathana sadaqatu qala akhbarana mu'tamar alhabib alhabib abi muhammad an bin abdullah قال كان أصحاب النبي صلى الله عليه وسلم يتبع يحيون بالبقيع إذا قال بالحقائق قالوا هم الرجال أني صدقة ميك بن زعراو àwọn òkè àdá sùmọ́wò láàtò alẹ̀ ìgbà tó ti gbọ́ sọ̀dà kan tù kọ́ wa ní sàárà sọ fún wa ha gbogbo kéwìlé ayé yìí kọ́ máa tù má pè ní sàárà o èèyàn kan ní jẹ́ sọ̀dà tù tí wọ́n náà ti ń jí ikọ̀ rẹ tí wọ́n ń pè ọ ni ọ pé kọ̀rẹ́ ọba ló ẹnìkan bí mílíọ̀nù jọ́mọ̀ tàbí pé kí ni túmọ̀ Khadija àmájà àdíjà tó ọba gbọ nǹkan mí lọ́ máa wí Khadija Khadija ni ìyàwó ànẹ́bí ń jẹ́ bẹ́ẹ̀ ọdún ní ká tu rọ́múlà tún yẹn náà ọba nǹkan mí máa wí ni ìyàwó ní ń ọmọ ọ̀nà ń pè ń mọ Habiba tọ́wọ́ ní sọ fún wa náà wá sọ pé ó fún wa ní ròyìn wá látọ̀dọ̀ habib habib yìí òun ni bàbá muhammed ìyẹn náà sọ pé wá látọ̀dọ̀ bakr ibn abdullah bakr ibn abdullah wa sọ pé àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam yatabadahuna bilbitiqi wọn a máa ju wọ́tàmẹ́lọ̀ wọ́n máa ju síra wọn ẹtìmọ́gí tómi rẹ̀ máa ń pọ̀ ni àti kò burú tọ́ apàtàkì ara ẹ̀ débìkan òun lè lo kò wọn wà wọn àfàwà níjọ kẹta bẹ̀rẹ̀ sí káwọn bọ bẹ̀rẹ̀ sí kálukú ń jù síra wọn tá a mú ah, ẹyà àbá yẹn tó dán méke padà ní à ah, ìmá ń ṣẹlẹ̀. àwọn sàábí ń ṣe ọlọ́wọ́ lòun mọ̀ wọ́n dáadáa ó ní wọ́n máa jò bìtíì wọ́n máa jù síra wọn. ìjà ló kó kàtó já lọ kà ó máa já ní màá sa ìyẹn ò sọ pé èèyàn ò sí láàyè sọ́wọ́ àwọn. àbẹ́ni dẹ́ ti pè ní ùsáàsì níbi àbẹ́ pè lálàájó ọ̀wá lọ́kàn fẹsẹ̀ ẹni tẹ́yẹ kọ rẹ̀ kó náà sọ pé àlówó lọ́wọ́ kò lè pa ẹ̀ lẹ́kọ̀dà tí kò ní síbẹ̀ ikọ̀ rẹ̀ lèyìn ó pèsè pé yàn ní wíṣìpù sí ẹ̀sìn wíṣìpù ni ò ní síbẹ̀ ó ti tán ìwé ikọ̀ rẹ̀ náà sáni ọ̀jẹ̀ ó lè yí padà ó ní àwọn sàábé ń ṣe ọlọ́run ọba yẹta bá dà tó ná bílíbìtì wọn sì máa ju wọ́tàmẹ́lọ̀ síra wọn báyìí eléyìí ó ju tọ̀hún àyíká kánẹtì àkà ẹkún kánú ọmọ rẹ jáì. tọ́ba ti dọ̀rọ̀ gidi báyọ̀ ah, ni a ṣéke fáwọn àfáwọn tí wọ́n ń ju mọ́ngò lẹ́ẹ̀kan nìyí ah, àwọn ni o. kò ti yẹ kéèyàn náà máa lò gbèsè ayé rẹ̀ nìyẹn. ìyẹn máa báyàwó ṣeré ó máa bá tage ó máa bá wọn mọ ṣùgbọ́n wọ́n múrò yàn nẹ́bí wa sallallahu alaihi wasallam wọ́n ní a máa fa ànábì sọ́lá wọ́n á máa kún àwọn lọ́wọ́ nínú iṣẹ́ ilé. tọ́lá ti pè mú báyìí ànábì ó dìde bí ẹni pé kọ́ màá wọ́n rí mi. sẹ́ẹ̀rì kọ́lọ̀ gidi nìyẹn. wọ́n ẹ lẹ́nu kí wọ́n ní ká máa bá àwọn ìyàwó adáfara ẹ̀yà owó kìíní ẹ̀jẹ̀ máa bá yín mú ẹ̀fọ́ wọ́n á pè wọ́n bá tún mú ẹ̀fọ́ lọ. tẹ̀ àbáwọn àti ń wọ̀ fọlọ́. níyẹn báyàwó rẹ̀ yọ kò sí wàhálà ń bẹ̀ kọ́ bá kò sí wàhálà ń bẹ̀ kọ́ sáré bá kò sí wàhálà ń bẹ̀ lóòótọ́ kì í sòun lọ́yẹ sọ pé ah ké pé máa ràn wọ́n máa ń afa lọ́kẹ̀dẹ̀ ló máa láàánú lójú á ti wọ̀ pé tó ọmọ yàgbẹ́ omi àmàláwó omi àmàláwó máa rù paná ó lè padà paná tí ọ̀sẹ̀ tún lẹ́bẹ̀rẹ̀ ebi dẹ̀ ti ń pa àfa ìyẹn afa náà ni ó sáré ronú pé ó yẹ kí mi náà irú alọ tábà fọmọ yìí kó rè mí náà lọ́rùn náà wọn rẹ pé ẹ wo iṣẹ́ ilé yẹn já pin ẹ̀yin lẹ́ẹ̀ máa lọ fọn mi ìyẹn ọ̀fọ̀ sọ iṣẹ́ ilé obìnrin ṣe é fi dẹni ọlọ́run nínú nǹkan tóbìnrin fi gbogbo ẹ̀wọ̀ yà wá Asma bint Abi Bakri radiyallahu ta'ala anha wọ́n gbogbo pẹ̀lú iṣẹ́ ilé náà ọlọ́run sì ṣe nǹkan nílá fún yà wá Asma sẹ́yìn pé ó kéré nínú èèyàn tó nírú nǹkan yẹn ní làwọn afáàfin máa ń ròyìn pé yà wá Asma bint Abi Bakri. wọ́n sọ ìwọ ọlọ́run ọlọ́run wá sórí ti ara wọn kí wọ́n tó jáde láyé lóòótọ́ wọn padà dẹni sí òrìnà wọn kí wọ́n tó jáde láyé wọ́n súnmọ́ gọ́ọ̀rùn ọdún wọn dẹ̀ka wọn. làwọn afáàtì sọ wọn fún wọn pé kò sí kẹ̀kẹ́ tí wọ́n sì bọ̀ yìí ṣe ọkọ̀ ọkọ̀ ẹ̀rí pé mo ti sọ́n jòkó àyè bàbá kan bẹ sí àwa gbọ́njúmọ̀ wọ́n gbọ́n wọn ní dúwà ilé olúgbòjì ń bẹ̀. bàbá yẹn wọn a máa ṣe ọkọ̀ fáwọn ìyá àwọn ìyá ní ń bẹ ọlọ́run kọjá òtún bọ̀dọ̀ wọn ọ̀dà wọn ń bẹ báyìí. ó lè di aago mọ́kànlá lóru bàbá aago méjìlá lẹ́ẹ̀ máa gbọ́ odò yẹn ń pàpà ń gbà áà wọ́n lè sọ pé bíi tẹ́ẹ̀nì ni bàbá sọ pé ìyẹn ni ní ẹbí sọ fún mi nìkan tí ó lọ sí rẹ sí aago mẹ́wàá èèyàn fẹ́ yọ ọkọ tí ó lanu lójú gba ẹni ọkọ ọmọ wà sí kẹ̀kẹ́ ọ abẹ́rẹ́ wà sí gbèdé bàbá yìí tó tún lágbára dé wọ́n ti kú ni ti kú gan ní tilé lógún ọdún dáadáa ara tóbi twenty five years ti kú àwọn ni wọ́n ké mọ̀ dáyé fún mi ńgbà mọ́ parí ìdádì àwa wọ àlèkí ńgbà ńgbà rè àwa ìyẹn káàkiri ìgboro wọn à ń sin mọ̀ dáyé lẹ́yìn níjọ́ yẹn fún ìjáde láyé ńgbà rè. ó lè dàárọ̀ ní ìdájí kùtù bíi aago mẹ́fà wọ́n lè ní dùndún kan bẹ ní ẹ̀ẹ́dẹ́fọ́sì ìpè làwọn yẹ àwọn ìyá yìí ti dé kèdí sí ọkọ̀ ìpọ́ ńgbà ni o kì pọ́ torí báwa yìí ṣe wáyà àmọ̀gbà tó kọ̀ pọ̀ ọkọ̀ ìpọ́ wọn ò sì kèdí sí agbégéńdé kẹ̀kẹ́ ńgbà yẹn ogbòde dẹ́rù pọkọ ni a máa ń yẹn kí bó ṣe wù tẹ́lẹ̀ ní níjèló gbogbo ìgbà tó ṣe pẹ́ sòkòtò lásán láwọ̀ dà ní wẹ́wù ọkọ̀ ìpọ̀ rárá rárá ńgbà yẹn ó níye ọkọ̀ ọba kọjá yọ pẹ́ kómi tuntun tó kọjá gan tẹ́ẹ̀ bá àwọn ọkọ̀ tí ń kọjá lọ lù mí fẹ́ sọ́ọ̀sì ìdùndú kan bẹ́ẹ̀ kíkún wa lọ́ra wa àwọn ìyá yẹn ti dé iṣẹ́ ọkọ ìṣebọ̀ yìí sọ́kọ èèyàn ṣe fi dẹni ọlọ́run. lórí ayé pé ìyá Fatima Zahra radiyallahu ta'ala anha nígbà tí wọ́n lọ sí gbàǹjarè bá nẹ́bì níbi iṣẹ́ ilé níbi iṣẹ́ ilé ọkọ yìí pọ̀ apọnmipọnmi ìhàwọ́ alọ́talọ́ta gbogbo ọwọ́ ti dánì jẹ. bàbá mi ẹ̀ bá ń wọ ọmọ ọ̀dọ̀ kan tí ọmọ arìn mi lọ́wọ́ nínú àwọn ọmọ ọ̀dọ̀ tẹ́ ẹ máa ń níyì. ìdíṣẹ́ ọlọ́run sọlọ́lá ṣọlá ọ̀dọ̀ pé ọ̀ wá jẹ́ kí n fún ọ léyìn tó máa máa lóore lọ́mọ ọ̀dọ̀. máa lè ṣe subhanallah thirty three alhamdulillah thirty three mẹ́tàlélọ́gbọ̀n Allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n tọ́ ọ bá ti ń ṣe ipá rẹ̀ ọmọ akásẹ̀ ẹlẹ́kọ̀ọ́sì ní rẹ̀ ọ. ìyàwó Asma radiyallahu ta'ala anha wọ́n ní gbogbo sẹ́lẹ̀ àwọn làwọn ń ṣe bábá ń bá rí ẹ̀sùn á ní wípé àwọn tún ń pẹ́ sí àwọn ń pa kókó fẹ́ sin ọkọ àwọn. ẹsìn mọ̀ wípé náà látẹ́sí ń fà nìyẹn tẹ́sí máa ń lò nìyẹn ẹni tí bá ń ṣe bọ̀ yìí sì yóò lò gbòdì tẹ́sí ọba ti kú. yóò lo ògo tútù ni kò sí bẹ́ẹ̀ sì ṣe lé wà tí ò ní lẹ́rú wọ́n láwọn làwọn tó ń papò fi rí àwọn ru àwọn igi àtàwọn nǹkan oríṣiríṣi àwọn òru wọn sọ yé mẹ́ẹ̀lì táwọn fi rù ẹ̀ wọ́n lọ wọ́n dàbí yẹn bá ní ọlọ́ọ̀ra gbé òkè ọlá mi báyìí oníkóbi ìlọrin ìlú wa lọ́jà wọ́n fẹ́ lè béèrè bọ́wọ́ ńkọ́ tó nípa bẹ́ẹ̀ ìṣesí àwọn sàábẹ́ ohun tí ọlọ́run ní pé yẹ̀sàbá dàṣúná bílbẹ̀tọ́ẹ̀kẹ́ wọ́n máa ń ju wọ́tàmẹ́lọ̀ sí ara wọn yẹn ni pé wọ́n rẹra wọn lẹ́nu èdè pé yẹn máa pọn rẹ̀ lẹ́ka tí kìnìyàn ó ti á lágbára jù kí ẹ wá ìdí yẹn náà wọ́n pa nẹ́bí ìyẹn wà já àfa alẹ́ já àfa alẹ́ kó alẹ́ kó lẹ́nu kí ló wá lè tó báyìí. ọ̀sẹ̀ yìí ò ní yẹpẹrẹ àfa tòtí ẹnzìn tọ́ba jẹ́ ọmọ kéwú ni ọ́ ọmọ ayè rẹ̀ kọ́ ọmọ kéwú ni ọ́ ó sì fàyè àfa alẹ́ torí gbogbo eléyìí tá a wí yìí náà àwọn tọ́jà àfa alẹ́ ara wọn sàhábà wọn máa ń fàyè wọn lẹ̀ àwàdà gbọ́dọ̀ gùn wọn débi pé wọn ò ní mọ̀ pa àfa alẹ́ ni tùmọ̀ láàrin ara wọn gan wọn máa jòbí fíìsì síra wọn ọ̀dà mẹ́lọ wọn tó ti di àlàkà ẹ̀ tó di ọ̀rọ̀ òtítọ́ kánú gbogbo ìjà ọkùnrin dé èyí ó sì wọ́n mọ̀ gá sékèé sáwọn ẹ mọ̀ wá ti sọ kẹ́mí báyìí náà dáná sọ sáláńkẹ́ ti sọ fáfáwọn abdullahi bin ọ̀sìn ti kọ́ yá gungi lọ́wọ́ bóyá gẹ́ẹ̀tì èso ń bẹ̀ ni sáfà ńlá sí abdullahi bin ọ̀sìn àná yóò sọ gungi bóyá gẹ́ẹ̀tì èso lórí igi ń bẹ̀ ni àti sọ fún wa mí báyìí sáfà ká sókè báyìí wọ́n bá rí tójú gun wọn tínrín àwọn èèyàn bá gbọ́ ẹ̀rín káàkiri. òjíṣẹ́ ọlọ́run àgbàgbà tójúgun abdullahi ibùn masoud òun lẹ ń ṣe kíni o òun lẹ ń bú wípé ojúgun rẹ̀ yẹn wọ́n sùn níjọ́ gbèndé àlùfẹ́yàmọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba sùkánù wò lára lẹ́sìn wò kó ti rìn. wọ́n láwọn kan ní ìsábà fẹ́ ká sọ kó lẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n fọ àwọn ni wọ́n ń ṣe wá àti fárákùnrin kan jọ ọyá kásòkò tó rẹ ókè ìwọ sọ fún àfáà ọsẹ lẹbùn ọsùn dìnnà ìpè ìwọ náà ká ìwọ náà ká tiẹ̀ ó ti mọ pẹsẹ wọn ti rìn ìwọ náà ká mọrùn sì ṣe ìbáwí fún tọhún lórí ẹ àyẹn máa ń fáwọn àfáà wa lé wọn fẹẹ yẹ pẹrẹ àfáà wa àwa ni kọ ká ó ti mọ pẹsẹ wọn ti rìn. so nípa bẹ́ẹ̀ àwọn sábẹ ń ṣe Ọlọ́run ọba Ọlọ́run kò bá níyọnu sí wọn yẹ tá a bá dàṣúná bẹlẹbẹ sẹẹ wọ́n máa ju bí wọ́tàmẹ́lọ̀ síra wọn báyìí ṣùgbọ́n bá ti dọ̀rọ̀ gidi ah! wọ́n kàn yín jó padà ní báwa náà ti gbọ́dọ̀ lò gbèsè ayé nìyẹn áfírí sáwọn èèyàn èèyàn ní kíláàsì ààrẹ tayọ àlà ṣùgbọ́n bá ti dọ̀rọ̀ gidi wọ́n ni ah ṣé kìí ṣe fún abájẹjọ ń ṣe kìnìjẹ lọ́dọ̀ tí wọ́n há kàtú fún yín lẹ̀ tí wọ́n fún kálukú ìwọ́dìgbà lẹ́ẹ̀kẹ́ lóòdù àgbàdì èyí tó gbani wájú àjẹjù táwọn náà ní wọn làwọn náà ní láti gbọ́dọ̀ lò gbèsè àyẹ́rì pé mo lọ lára àwọn ará ilé wa láwọn ìyàwó wa láwọn ọmọ wa ẹ bá ń dá para ọba ti dọwọ gidi ìyóò yìí ti padà ìyàwó rẹ fẹ́ máa fi súnẹ̀ sí ẹ̀yẹ ọba tó máa rẹ́ni wíìdìwíìdì ká ẹlẹ́hà ìrọ̀sá súnẹ̀ ló sì fi sí ẹ̀yẹ yìí ìdarí àní òní ọyẹ kójú ti fọ́n ṣẹ̀ṣẹ̀ ok ah bó ti ń ṣe rí báyìí lórí pé tọ́ba ti di pé yẹn fẹ́ dá para bí ọ̀rọ̀ súnẹ̀ báyìí kódà ẹ yàtọ̀ lẹ́ẹ̀kan náà ní ẹ̀sìn gbọ́dọ̀ rí mi. ẹ̀rí lábẹ́ báàmù tí a wà yìí lórí pé a lè máa ṣàwádà àdìsí míì táwọn àdìsí gba àti mẹ́tàdínní àádọ́rin tó sèṣì sẹ́wọ̀n wọ́n ní hadathana bishru bin muhammed. hadathana bishru bin muhammed kọ́l àbára ní abdullahi kọ́l àbára ní umar bin sa'id. ابن أبي أبي حسين ابن أبي مليكة قال مليكة عن ابن أبي مليكة قال مزحت عائشة عند رسول الله صلى الله عليه وسلم وقالت أمها وقالت أمها يا رسول الله بعد عباد هذا الحي من كنانة قال النبي صلى الله عليه وسلم بل بعد المزح ما هذا الحي. اه كان يعني حديثي ọjọ́ hadithu mursal ó ṣe yí pé wọ́n gbé olùgbẹ̀gbà wá kan fò wọ́n nítorí ibùnà abi mulaika <clears throat> min as-sabi'in ọ wà nínú àwọn ẹni tí wọ́n kéwọ lọ́dọ̀ àwọn sàábé ó fi hàn yí pé ó yẹ kí wọ́n dá akọ sàábé kan wọ́n wá idan isnadul hadith.

alẹ́ ti kẹ́ẹ̀tì ńdọ́ fi ń jẹ́ mọ́rùsálù nìyẹn ayẹ kó wí kan alẹ́ ti kẹ́ẹ̀tì sọ̀tẹ̀ pé ìyẹn sọ pé mo gẹ́ ní ìyàwó àyìnṣà ti ń ṣe ó ní ìyàwó àyìnṣà ṣàwàdà lọ́dọ̀ òjíṣẹ́ yàní ummu wọ́n ní ìyàtọ̀ wá bí ìyàwó àyìnṣà wá òjíṣẹ́ báàbò dọ̀ọ̀ẹ́bẹ́ ti ha dẹ̀ háì irú àwàdà tó ń ṣe yìí bí irú apá kan àwàdà táwọn ará yìí máa ń ṣe nìyẹn àwọn ìdílé tí wọ́n ń pè ní kìnnẹ́nà àwọn náà máa ń ṣe irú àwàdà báyìí. là sọ fún un kódà apá kan àwàdà táwọn náà ń ṣe ládùúgbò ní abẹ́ báàbò yìí hadisi mi ti a tún mú òun náà ni hadisi igba àti méjìdínláàádọ́rin wọn ni hadassah bin sabah. حدثنا محمد بن الصباح قال حدثنا خالد عبد الله عن حميد الطويل عن انس بن مالك قال جاء الرجل الى النبي صلى الله عليه وسلم يستحمله وقال هل حاملك على ولد الناقه قال يا رسول الله وما أسمع بولد ناقة ولا رسول الله صلى الله عليه وسلم وعلى كلب لإبل إلا نوح محمد بن صباح حدثنا ọba wa sọ̀rọ̀ muhammadu sọdá ni wàá sọ pé khalid bá wa sọ̀rọ̀ tí wọn ń pè ní ibnu abdullahi ọlọ́rọ̀ ní wàá látọ̀dọ̀ fúnmẹyìdì àtọwé kìí ṣe egbò tíyẹn bá ga àtọkọ ga ọba kúrú àtọkọ kúrú ìyẹn ọgbà júmọ̀ jù lọ́dọ̀ àwọn àfa aládìs tọ́ba bọ́ lójú àpè làkọ̀jù tọ́ba yarọ àpè làrọ̀ tọ́ba jẹ́ akálòlò àpè làkálòlò tọ́ba dúdú kàfọ̀kọ̀ dúdú tọ́ba pupa gbọ́lọ́dọ̀ tó ewu ni tọ́wá yìí pé náà láàfin dá àyàn mọ̀ tá a gbèrò ewu kì í ṣe ewu o wọn ni Humaydi tọ́wé Humaydi èyí tó ga ó fi hàn pé ìtòkùrù mẹ́rin.

wọ́n mọ asùnà ọ̀hún bíi wọ́n lẹ́dí náírà kí la fẹ́ fọmọ ràkúnmí ṣe òjijì ọlọ́run ní ṣe kèé ṣe ràkúnmí náà ní máa ń bí mọ́ ni ìbí ràkúnmí ní òbí ràkúnmí orí rẹ̀ náà mo fẹ́ gbé ẹni pàwọn dàrà lẹ́bi ṣẹ̀ kí ni ọ ọ̀rọ̀ gidi ni màálù tí ọ̀sá tí tọ́ àǹfààní sí i ṣèbí náà ló ọmọ màálù náà ni màálù tí tà ń jẹ àbẹ́ẹ̀kọ́ àwọn ni màá jọ lórí ọmọ ràkúnmí ní sì ń sáwàdà ni ànábì wa ni ah, àwàdà má lérò pé irọ́ bẹ́ẹ̀ o òdodo ni tèmi ràkúnmí èbè ràkúnmí náà ni òbí ọmọ ràkúnmí náà ni ẹ̀rí tó nípa bẹ́ẹ̀ àgbọ́yé hadith yẹn oúnjẹ oyé wa ìbáhàtò àlùmíza wọ́tò ààrà ó ń ṣe lẹ́tọ̀ọ́ pé àwàdà lè wáyé àti awẹ́wà àti pàtàkì sálá ní máa ń sàwàdà ń gbà mí ìhun tó bá ṣe déédéé ìhun tá a fi ń sọ̀rọ̀ àti ṣe sí bó ti wà nù hadith ẹnu ọ̀nà míì la tún fẹ́ wọlé sí ipe kódà bíyẹn bá bá gbà sàwàdà a tún lè bọ́ ọmọdé sàwàdà o èèyàn kàn límítẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń sọ yìí pé bíyẹn bá ń bọ́ ọmọdé jẹ sílóko ẹni òǹgó mú yẹn báyìí ní ọmọ àwò wípé mo rí pupa kan nínú yín bàbá ń bọ̀ wá nìyẹn mo ti fẹ́ bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. so ìsàwàdà pẹ̀lú ọmọdé wọn ni ادم adam. ادم adam حدثنا شعبه قال حدثنا ابو abu قال سمعت انس بن مالك يقول قال النبي صلى الله عليه وسلم اي خالتنا حتى يقول الاخ لي الصغير يا ابا عبيد ما فعل النبي. طب ايوه حديث الي يعني ادم حدثنا ọba wa sọ̀rọ̀ adam náà wà sọ pé ṣọ́nba bá wa sọ̀rọ̀ ṣọ́nba ní abu sayyah ọba wa sọ̀rọ̀ pé òun gbọ́ anas bin malik radiyallahu ta'ala anhu ti sọ pé anabi sallallahu alayhi wa sallam la yukhalituna anabi máa ń rú pọ̀ mọ́ wa wọ́n sọ pé kò yẹ ká lè yẹ̀ bá ẹ̀ka jọ rò pọ̀ mọ́ra wa téèyàn bá tẹ̀ ta fẹ́ tí ó kò láàyè kan bọ́ sáàyè kan fìtínà yẹn ó dojú ẹ̀ kì í dojú ẹ̀ báyìí o tí fìtínà yẹn bá dojú ẹ̀ wọn ni wàá lóye pé téèyàn bá náwó báyìí onífẹ́ rọ́wọ́ ẹ̀ mọ̀ àti ta àti inúlé wàhálà ni ọ̀wá lè lapa mọ́ wọn fẹ́ lapa lára ẹ̀ nígbà yẹn lèyẹn lè sáko lù ní ọ̀sà lọ jìnnàjìnnà ìyẹn ni eh, hadith tó wà nù Sahih Muslim sani sọsọlá ń sọ wípé nígbà tí wàhálà yẹn bá dé ìhun tó máa lóore jù ní dúkìá ọmọ nìyẹn òun lẹ́rìn tí ń dàjẹ́ ní ẹ̀bá òfin ọmọ wa kẹ ẹlẹkọtìọ àti ibi tó jò nǹkan sí gba wàhálà bá dé nìyẹn tòun ti bí àwọn àbá tún ṣàlàyé yìí pé tíyẹn bá sá lọ nú gbó nígbà tí wàhálà ti dé O ò lè lápá lára àwọn èèyàn pẹ̀lú dáadáa tí ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n tún wáá fẹ́ máa lápá lára ẹ̀ ọwọ́ àṣà lọ́dún gbó ó sì máa wá kí júmọ́ ànígboro ó sì tún máa wá kí jàmọ́ ànígboro. ṣéyìn pé tọ́ba ti kásù bá tán ẹ̀ka mo tẹ́ sí ń ṣe yé ọ̀dá o òwe mi náà kí n kó láàrin yìí o. ṣùgbọ́n bẹ́ẹ̀ ti ń ṣe mo rí pé tí ń kó náà mí díẹ̀díẹ̀ ẹ yí padà o ó tún lọ sí gbogbo rẹ̀ padà nìyẹn ọba tún dà yìí là ó tún wá. àbẹ́ ti ọba tún dé láyìlá ó kírun jẹ mẹ́ta fún ọ wípé ẹ̀rí fún mo bá yín sọ̀rọ̀ báyà ọ̀kẹ́ ni torí yín mo fi sá lọ nú gbó tẹnu mi ọ̀ka yín tí mo rí bẹ́ẹ̀ máa kó bá mi ọba tún làǹtà rẹ̀ bẹ́ẹ̀ bó ti bẹ́ẹ̀ bó ti mọ̀láńsọ̀ sálá fi sọ yìí pé ẹni tó lóore jù nínú àwọn èèyàn mọ̀lẹ́ni tó rò pọ̀ mọ́ àwọn èèyàn ẹ́ wọ́n sọ́dọ̀rọ̀ àìlẹ̀ àdáhùn ó tún wá sí sí lórí ìsìta wọn lórí wọn máa kó sùtá báyìí sùtá yẹn kọ̀kẹ́ gbọ́dọ̀ lédè bíi wípé wọn ò gbà tiẹ̀ ọ̀ wá padà gbà tiẹ̀ tọ́wá ti fẹ́ lédè bẹ́ẹ̀ ọ̀họ̀ làbí wọn sọ pé ìtìlẹ̀ yẹn ò sí dojú ẹ̀ láwùjọ wa báyìí èyí pé yẹn ò fi sáko láàrin ètí dojú ẹ̀ báwọn kẹ́ bá láwọn ìyàwó rẹ̀ kẹ́ lọ sádùúgbò mi wọ́n ríbi tó ti gbádùn súnà rẹ̀ dáadáa tí wọ́n ní máa fẹ́ afọ́ onírúgbọ́n bíi tewúrẹ́ wọ́n ní máa rí bẹ́ẹ̀ fún àbí ó kún pọpá ẹ ti jọ bòrò báyìí ó kún pọpá tí wọ́n ní máa rí bẹ́ẹ̀ bíi tẹ́jọ jọra yín ó dẹ̀ lọ́bẹ̀ ọkàn ìjọba àwọn ènìyàn ní òní fi wọ́n lẹ̀ wọ́n máa débẹ̀ lẹ́kọ̀ọ́ kásì àwa tá a ti máa ń sáko ládùúgbò ẹjẹ àròpọ̀ márùn yẹn ká jẹ́ kí wọ́n mọ ohun tá a gbé dání lópin ìgbà tí wọn bá ti lè kó bá wa yàtọ̀ sáwọn àdúgbò ẹlẹ́bọ ọ̀kan náà àwọn ọmọ ìyá lọ àdúgbò wọn jọ kan àtẹ́bọ pààyà wọn ní gbogbo ilẹ̀ báyìí àwọn àlùjọ náà máa gbérù bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́ ọba lọ kó gbogbo sàwọn igbá àti nǹkankan jákujáku yẹn fún bẹ́ẹ̀ tọ̀ torí àwọn ṣàyàtì ni wọ́n ti pọ̀ mẹ́yẹn àkóbá gidi ló sì máa jẹ́ tó o déyàn sí ráwọn eléyẹn pọ̀ mọ́ àbí ibi tí sáré wà gbogbo gbogbo rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ èèyàn ó kó yẹn kó ń bẹ̀ èèyàn máa gbé pẹ̀ láwọn èèyàn èèyàn máa bá wọn sọ̀rọ̀ mọ̀kò ó jókòó sínú rẹ̀ níbi tó ń gbé kìí ṣe ẹlẹ́bọ̀bẹ̀jẹ̀ àwọn ènìyàn ọ̀rọ̀ òtí yé wọn ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n fi máa mọ̀ pé àtẹ̀yìn ẹsẹ̀ hà ni àtẹ̀sọ̀kòtò yẹn máa fò ní àtẹ̀yìn ẹ dárùn mọ̀ sí ni wọ́n sọ wá wá wá wá irú wèrè tó fẹ́ máa ṣe ìwọ lójú wọn wí bẹ́ẹ̀ o torí wèrè sábà rí ọ níjẹ́ olódì báyìí náà àti wọn náà ti dára wọn gbé àwọn yìí sábà rí ọ. so nípa bẹ́ẹ̀ afáwa Anas bin Malik Abu Tayyah ó ní mo gbá Anas bin Malik lọ pé ó lánà sọ sẹlẹn káàní láyò xọlẹ ọ̀nà ó lóun òun búra dáadáa yìí pé Anas sọ sẹlẹn máa ń rò pọ̀ mọ́ wa gan ni ìmọ̀ ń rò pọ̀ mọ́ wa gidi wọ́n ní kódà ìròpọ̀ mọ́ yẹn lágbára hàtà ẹ̀kọ́ lálẹ́ àkèlé sọ̀rẹ́ ó ní arákùnrin kan tó kéré àdìsù sálándẹ̀ ń sọ fún jọ́kàn pé yà ábà ọ̀mẹ́rù ìwọ àbá ọ̀mẹ́rù mọ́ fáìlà nùbẹ́rù kí ló ṣẹlẹ̀ sẹ́yẹ rẹ tó máa fi ń ṣeré ọmọ kékeré ní báwí o ànábì ń báwí bẹ́ẹ̀ sẹ́rí pàwádà ní tòótọ́ ọmọdé tó lẹ́yẹ tí máa fi ń ṣeré pé ẹyẹ òun ni ó òun fi ń ṣeré o àdìsù sálándẹ̀ ó wá tún pè ní àbá ọ̀mẹ́rù ọmọ ẹgbẹ́ àdìsí yìí ń sọ fún wa pé jàwáàzù yàní àtàkànnì lè rọ́jò lé alẹ́dí ilé ìsàlámù wọlé ẹni tí ọlọ́mọ lè máa jẹ́ bàbá akínní kan ọtún gba akéwù yẹn látòní lọ kì í ṣe dẹ́dẹ́ ni kò bímọ ọba bímọ ó lè jágàn ni ọ́ ó sì lè lọ́mọ fún ó kú ọ̀sẹ̀ yìí tí ó lè ṣẹlẹ̀ kò kí ọ má jẹ́ bàbá akínní kan ẹ̀wọ̀n kọ́ lọ́wọ́ bá ti sọ tẹ́lẹ̀ pé yá abúlé mọ̀ yẹ ṣááru ìná ẹ̀sẹ̀ ẹni ọba wọ lọ́wọ́ lọ́wọ́ lè fún lọ́mọbìnrin kó ṣe ṣe bẹ́ẹ̀ fún wife wọ́n yá abúlé mọ̀ yẹ ṣááru kó ọdẹ lè fẹ́ lómi lọ́kùnrin bó ṣe ṣe bẹ́ẹ̀ fún nàbí láhi Yaqub ayé sọláàtù sọláà àwọn ìzàgbéjì ọmọdékọ̀ọ́nán wà ìná ẹ̀sẹ̀ lè fẹ́ lómi lọ́kùnrin àtòbí wọ́n ṣe bẹ́ẹ̀ fún àníbà Muhammad sallallahu alayhi wa obìnrin mélòó ọkùnrin mélòó

tèmi mọ sáà ń lọ ń bẹ̀ ni pé ọlọ́run lè fún yàrá ọmọkùnrin ọmọbìnrin ó ti bẹ́ẹ̀ fà náà ọ̀yẹ́ jalumọ̀ yẹn dáwó ọ̀dẹ̀ lè yẹ lómi làágán ìwà ayájọ ọ̀pẹ́ kí ẹkú kí n fọmọ ọlọ́mọ pè mí ni à tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kódà bí ìyẹn lọ́mọ láyé gan ó lè máa jẹ́ kú ní àti èsì ikọ̀ kẹ̀kẹ́ nínú ọmọ rẹ̀ ẹkún gbà yẹn. àbá wọ́n ń pè ní àbùbákiri kò bímọ kẹ́kẹ́ tí wọ́n ń pè ní bákírù

ṣùgbọ́n tó bá bímọ ọ̀dà kan máa jẹ́ papọ̀ bí ọmọ ẹ̀ bí ọ ẹnìkan tó ní abalẹ̀ abẹ́ kí ló pera rẹ̀ abalẹ̀ hakam àbí kí ni àbí kí ni wọ́n máa ń pè. káwọn sọ̀tàn láń béèrè pé ìwé la bí ọmọ ẹ̀ ọ̀dà kan ẹ̀ kọ́ wà kọ́ bí ọmọ rẹ̀ ní lọ́ọ́ máa jẹ́. èyí tó bá bímọ yẹn mọ̀ yẹn lè máa jẹ́ so kì í ṣe dandan kéèyàn bímọ ọba àjọ obìnrin náà ọba àjọ ọkùnrin ó lè máa jẹ́ ìyá akínní kan umu abdullah ẹ wò yà wá àyìnṣà wọn ò bímọ kẹkẹ sí wọn ọlọ́run ò dẹ̀ wí wọn ò bímọ mọ ọsẹ bí wọn ń pè yà wá àyìnṣà ní kíni o ọmọ Abdullahi Abdullahi ọmọ àǹtí wọn òun lọ fi ń pè wọn ìyàn Abdullahi ibn Zubair ìyàn ọmọ Asma bint Abi Bakr wọn fi ń pè yà wá àyìnṣà ọ̀dẹ̀ lọ́sàrà tòkì sí dandan ni kò bímọ kí wọn tó pè ọ ní àbù kìnnì kan torí wọn náà o lè lọ wá kú ní yàrá yìí o tọ́lá nínú àwọn afáàtò ẹgbẹ́ àzẹ́bù ni wọ́n wọ́n yà kan ní tí nínú wọn náà ni abu zakariya alimami nawawi rahimahullah wọn ò níyàwó débi pé wọn bímọ wọn sì ń pè wọn ní abu zakariya ìwọ ti bó ní zaka kẹkẹ ni kò ní. bẹ́ẹ̀ náà ni ibn jariri tọ́tàrí tọ́ǹpẹ̀ ní abu jaafar wọn ò níyàwó débi pé wọn bímọ. bẹ́ẹ̀ náà lẹ́yìn tọ́ǹpẹ̀ ní jaarullahi alama shemakhtari tí wọ́n máa ń pè ní abulqasim kò níyàwó débi pé yóò bímọ. irú wọn pọ̀ bẹ́ẹ̀ náà ni alimami abẹ́ tíkẹ́ẹ̀tì wọ́n dẹ̀ sì ní kúníyà tó ti kéwé eléyàn ti báyìí ìfẹ́ yìí tó ti ayé àmì lẹ́nu wọ́n ń pè ní bàbá akínní kan tó bímọ ni ẹni tí ò níyàwó ń ò lè jẹ kódà tá a bá fẹ́ bímọ tá a sọ lẹ́kọ̀ọ́ àlékún ní kúníyà ẹ̀rí. àti pé hadith yìí tún sọ fún wa yìí pé àlọ́mọ kékeré gan lè jẹ nínú nǹkan tí ò sí gbajúmọ̀ láwùjọ wa ẹjẹ́ ayé súnà ẹ̀ àti ìmáṣe ọ̀kan nínú àwọn ọmọ ìyá nínú àwọn tọ́lábà tọ́ba ti bímọ báyìí yọ apá olùmí òtáàzì fún níyàwó lẹ́fẹ́ kọ́ wọ́n kọ́kọ́ séǹjì sí mi jọ́ tó sọ wọ́n á padà rẹ́ títí ọjọ́ ń pé bẹ́ẹ̀ ni ṣé o ní òtáàzì mo fẹ́ kẹ́ ẹ bá ń fún ọmọ yìí ní kúníyà ṣé ọ̀gbà nẹ́bì ló fọmọ yìí ní àbá ọmẹ́rù bàbá ọmẹ́rù fani mo fẹ́ kẹ́ ẹ bá ń pẹ́ ọmọ yìí ní bàbá akínní kan padà pẹ́ ọmọ rẹ ní Abu Khalil ọmọ àti pé ìyá ni òye ní ọmọ Abdullah ọmọ kékeré àìsàn ẹbí ni abẹ́ẹ̀tì gẹ̀ẹ́tì àti máa ṣe ẹja àfikún mọ̀rọ̀ bó ti kètì gbajúmọ̀ láwùjọ wa gbogbo àsọ pé àdìgún tí ọba ti jẹ́ ikọ̀ ẹ̀kọ́ ìmọ̀ra bá fi eléyìí torí eléyìí lẹ́rìí dáadáa ń tẹ̀. bákan náà òun ni pé ìyá ni jawazul miza ìmọ̀ ọ̀lẹ́sà ìsìnà a lè ṣàwàdà ohun tí ìbá ṣẹ̀ṣẹ̀ káfi dáwàdà káfi dáfara. àti pé nínú hadith yẹn a tún máa rí pé ọmọdé ó lè máa fẹyẹ kékeré kó máa fi ṣeré ó so olókùn bá a ti máa ń ṣe ń jèló tá a mẹyẹ yẹn. ìpè kódà ẹni tó jẹ́ bàbá lè fún láàyè rẹ̀ ẹgbẹ́ ẹyẹ rẹ ọyàgbẹ́ ẹyẹ rẹ ìyẹn máa lè mọ́ ọmọ àsìkò ẹ lọ́wọ́ àti yí pé kéèyàn gbọ́rọ̀ tó ìyẹn náà ṣẹ̀tọ́. bákan náà a ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ àdéhùn yìí ń sọ fún wa ó tún fẹ́ sọ fún wa ìwà nàṣọ̀sẹ́lá à ìwà rẹ̀ dáa pọ̀ ó dẹ̀ ní tẹ̀ríba ọba gbà sí títí fá ìtúbọ̀mọdé sí ẹ wá wo hadith mi ta fẹ́ mú yìí ìyẹn ń tẹ̀ wọ́n lọ́lẹ̀ nípa ẹnìkan tí wọ́n mọ̀ àbí àbí murzak أبي مزرد بابي مزرد أني حدثني ابن السلام حدثنا ابن السلام قال حدثنا وكيع عن معاوية بن أبي المزرد عن أبي عن أبي هريرة أخذ النبي صلى الله عليه وسلم بيد الحزن أو الحزن رضي الله عنهما ثم وضع قدمي على قدمي ثم قال عرفت. عدوي رأي دجاجي تلا وما حديث هي ضعيف منه. ọlẹ ọ̀rẹ́ ni dọkítà ní abi muzarrad wọn ò mẹni ní rárá àti bí wàá dìbò yìí tẹ́lẹ̀ Ibn Salam wọn sọ fún wa pé wà kéèyàn ọlọ́rọ̀ ìwà látọ̀dọ̀ Muawiya ibn Abi Muzarrad ẹni tá a sọ fún yẹn ọlọ́wà látọ̀dọ̀ bàbá rẹ̀ yẹn náà ọlọ́wà látọ̀dọ̀ àbí ọlọ́dẹ ọlọ́tàlá wọn lọ́n sọ̀sẹ́ lágbọ́wọ́ Hasan àbí Hussein mú wọn wá gbé sí ìgbèrísẹ̀ rẹ̀ ó ní kó máa gorí òun lọ pé gùn máa gùn mọ́ hadith yìí wọ́n lọ́lẹ̀. ẹnu ọ̀nà míì la tún fẹ́ wọlé sí <clears throat> èyí tí ó ń jẹ́ òye wa pàápàá jùlọ àwa tá à ń pera wa ní sàlàfíjà. lẹ́ẹ̀kan náà tó o bá fẹ́ wà lórí ìlànà àwọn ẹni ìṣáájú ó mú àkídà wọn ìgbàgbọ́ wọn lábàlá rẹ̀ ìjọsìn wọn ó jàre lára rẹ ìwà wọn lọ́ọ́ máa wo torí tó bá wọn àkídà wọn ìwà yìí àti ìrọ̀gbọ́n rẹ̀ dá o àti ìrọ̀gbọ́n rẹ̀ dá o tó bá wọn àkídà wọn tó mú jọsìn wọn tó mú wà wọn kì o èdè ìpé o ẹ̀rí pé gbogbo wà la máa ń sọ fún wa lẹ́yìn ẹ̀tọ́ ọlọ́run ọkẹ̀tọ́ tèèyàn ẹgbẹ́ tá a bá ké fáti àti náà bọ́ sọ́tò láfarọ́ níbẹ̀rẹ̀ tọ́lọ́mù gbálẹ̀ fúlàmì dání kàlíkì dáàbò láwọ̀rọ̀ ìbá fíhí hudan lil muttaqin. ọlọ́run lálùkọ́ àníyàn ìmọ̀nà lọ́jẹ́ fáwọn tó ń páyà àwọn tó ń kírun alẹ́ àbí alladhina yu'minuna bil ghaib wọ́n nígbàgbọ́ kí wọ́n tọ́ pamọ́ nípa tọ́lọ́run wọ́n ń kírun. wa mimma razaqnahum nínú wọn tá a fi kẹ́ wọn yóò fi kú náà wọn náà ìwà lélẹ́yìn o ńbẹ̀ láti rí pẹ́tọ́ méjì ni ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn ni bóun nìkan ni ká fi jọsìn fún ẹ̀tọ́ èèyàn yẹn gbọ́dọ̀ tún fi dùn. títọ́ ọlọ́run yẹn bá gúnré kí títí yẹn bá mẹ́hẹ̀ ọ̀rùn yẹn léwu wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala. ẹ bí irú ẹni tó ṣe àbòsí ẹ pé téèyàn bá bọ ọlọ́run sí májọ mélòó la lọ́wọ́ àfún téèyàn bá fẹ́ ráforíjì mẹ́ta ìyẹn ò sí wọ́n bí ẹ̀ṣẹ̀ yẹn èèyàn sàbámọ̀ lórí èyí tó ti ṣe èèyàn dẹ̀ lẹ́mi kó wọn ní padà bẹ̀ wọ́n. tọ́ba ajá sí pé èèyàn ẹ̀lẹ́ yẹn lọ bò sí rọ́dúnlẹ́mọ́rọ́ lè láì dá padà èèyàn lè rọ́nà o. kájẹ́sì má gbàgbé pé èèyàn máa di múfúlísù ẹni tó jò kan lẹ́ ń jọ gbẹ̀dẹ̀ àlàkẹ́yà mọ̀ ṣé pẹ̀lú àkídà ló fi di ṣé pẹ̀lú jọ́sìn ló fi di nẹ́mọ̀ bíl àkàlàkì asbaha muflisan. ọ̀rọ̀ ni ò kílíà rárá sẹ́wọ̀n pa nẹ́gbẹ̀sọ̀ sọ́lá ó bi àwọn sọ̀hábà jọ yẹn pé àtẹ̀dẹ̀rú náà mọ́ mọ́fìlẹ́sì ṣé ẹ̀mí ẹni tó jò kanlẹ̀ àwọn sàbẹ̀ níyàn àti àṣòro láti mọ̀ mọ́lá àdìrì hàmẹ́lẹ́hu wọ̀lá mọ́tà ẹni tí ò bá lówó lọ́wọ́ ni tí ò dẹ̀ ní ohun tó lè fi ṣègbádùn àárín sọ̀sọ́lá ní kò rí bẹ́ẹ̀ ẹni tó jò kẹlẹ nínú ìjọ mi ọmọ adéjọ gbé dàlọ ẹyà àmọ fi sọlá yóò kórun wá tí ó kun lẹkùnrẹrẹ wọn ò ní tí ìpèrún ọkà rẹ̀ wá ọkọ̀ zàkà wá ọkọ̀ gbogbo dáadáa oríṣi wá ṣùgbọ́n níjọ́ tí ń bọ̀ wá ó ti bu eléyìí ó jẹ owó eléyìí mọ́lẹ̀ ó ṣàbòsí fún eléyìí ó dẹ̀jẹ̀ eléyìí lẹ̀ wọ́n á fún eléyìí nù dáadáa rẹ̀ wọ́n á fún tọ̀hún nù dáadáa gbogbo dáadáa ọ̀bà tán wọ́n wá tún máa kó àìdá àwọn ènìyàn wọ́n di irú àwa padà wọ ní ọlọ́run kí ló dé ọ̀padà wọ ní ọlọ́run ìnáwó àkàlà ìwà ni o kò ní fúlẹ̀mù pọ̀rọ̀ àkídà rẹ̀ yàn kò dẹ̀ ní pírọ́blẹ́mù pa kí ni o nípa ìjọsìn ẹ̀ ló fi jáde pé ẹ̀dẹ́ ká lọ ṣàtúnṣe abala yìí. husnul khulq ojú ọ̀nà tá a fẹ́ wọlé sínú ẹ̀ ọgọ́rùn-ún kan àti márùnlélọ́gbọ̀n one thirty five. wọ́n ní haddathana abul walid. حدثنا أبو الوليد قال حدثنا سعودة عن قاسم بن أبي برزة قال èmi ti àtọ́ الغراني عن أم الدرداء عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال ما من شيء في الميزان أثقل من حزن القلب. أبو الوليد أصفوا ó ní pé ṣọ́ọ̀bà abẹ́ ó ní ṣọ́ọ̀bà sọ fún wa yípa ọlá sọ̀dà al-Qasim bùnà àbí bàrùgà alqasim ibn abu bariza ó ní mo gbọ́ àtọ́ a alikayaharani ó ní mo gbọ́ tọ́sọ pọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ omi dàrídà omi dàrídà ní ọ̀dọ̀ ọkọ mi mo ti gbọ́ ní àbí dàrídà àbí dàrídà ní ọ̀rọ̀ tẹ́mi náà fẹ́ sọ yìí ń dá sọ oṣù ọlọ́run lọ sọ anabi sallallahu alaihi wasallam kí lọ sọ wọn lọ sọ ọlọ́run pé mọ́ mi ṣe ìfilmi zẹ́n asqalu min kò sí nǹkan kan tó lè jẹ́ kí òsùn ọ̀sẹ̀ rere èèyàn tẹ̀sùn ọ̀ lọ́dọ̀ ọlọ́run tó wà dáadáa. táwọn bá ti nígbàgbọ́ tó o sì níjọsìn ohun tí ó tún wá jẹ́ kí iṣẹ́ dáadáa rẹ̀ ó gbé sùn dáadáa tí gbogbo àwọn kan yẹn ó fi gbó sùn wọn ni kò fi wà dáadáa ẹ̀rí hadith yẹn ń sọ fún wa pé òsùn ń bẹ̀ wọ́n á fi wọn dáadáa àtàìdájọ́ gbé ní àlùkẹ́yàmù abẹ́ẹ̀ ti gbọ́ mi. sọ èyí tó ti pé ẹni yẹn kìí ṣe bí òní láì dá o ṣùgbọ́n dáadáa rẹ̀ ní ọ̀pọ̀ pẹ̀lú wà dáadáa tó wù yìí wọ́n wá fi òṣùwọ̀n yẹn wọ̀n. mo lọ lọ́wọ́ sọ ní sọ́dọ̀ kọ́rẹ́ a ìfà mọ́ ọmọ nǹkan kúlẹ̀ tí wọ́n wá sí nù ẹni tí òsùn ọsẹ dáadáa rẹ bá ṣe kí ni o tó bá tẹsùn wọn ọkọ wa kẹyà ń ṣàtẹ rọọbìyà ìyẹn máa wà nù sẹmí yọnu àlùjánnà. àmọ́ ọmọ ní kọfàtì máa wà dénú ẹ wàá rìn tó sọ iṣẹ́ rere ẹ tó bá fúyẹ́ àwọn ọmọ hàwìyà ọmọ òwú mẹ́pẹ́ níyà rẹ o ibùgbé rẹ wọn ní kí ni o hàwìyà abẹ́ẹ̀ gẹ̀ẹ́sì ibùgbé rẹ wọn ní kí ni o hàwìyà. láyé bèbà ya lè gbàgbọ́ yé kínní ẹ̀ àwọn àfa onísùnà ẹ̀ máa ń lo ọ̀rọ̀ ni fífi ẹni tá a bá sọ pé ẹni dáadáa ni kò túmọ̀ pé ọ̀la ìdá gbọ́ngbò ṣe pé dáadáa borí àìdá la fi ń pè ẹni dáadáa ẹni tí wọ́n wá pè ní aláìdá yẹn kò túmọ̀ pé kò ṣe dáadáa ṣùgbọ́n ìdá lọ́pọ̀ jù sọ̀rọ̀ yẹn ti clear ló fi yá pé ẹni tó bá yọ oníbídà ọ̀kàn dídá pé pé fún bídà ni kìí ṣe pa àlè rí dáadáa kẹtàrí lára ẹ ṣùgbọ́n láburú yẹn lọ́pọ̀ jù lára ẹ láàfin kẹ̀dí là yẹn mọ́lẹ̀. àwọn sọ́lá ń rí nínú àwọn sọ̀hábà kí àwọn kan bẹ tó ń sọ ọ̀rọ̀ nípa wọn tó sì jẹ́ àléébù tí ń bẹ lára ẹnìyẹn ọlọ́run kọ́ yọnu sí àwọn sábẹ́ ànẹ́bí. kìí ṣe pé sábẹ́ náà sọ́lá tó sọ ń pa rẹ̀ yẹn kọ̀ ní dáadáa kan tó ṣe ṣùgbọ́n fẹ́ fìdí nǹkan tí ọ̀dà ti ń bẹ lára rẹ̀ yẹn wọ́n fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ẹ já lọ síbi hadithi kákéwú mẹ́ hadithi ẹ̀ hindu bintu ọ̀ṣà ọlọ́ọ̀bá nẹ́sọ̀ ọlọ́ọ̀fẹ́jọ́ ọkọ rẹ̀ sùn pé ìyàwó àbú sùfìàn ni wọ́n ní ìnà àbá sùfìàn ẹ̀ ẹ̀ lábù sùfìàn nìyí o àwọn èsè àbú sùfìàn yìí <laughs> wọ́n ní ìnà àbá sùfìàn tẹ́lẹ̀ àbú sùfìàn ni o tọ́jọ́ kọ òun rọ́jò ló ń ahun ni ojú kòkòrò tó wá wà. òní fún yẹn ní dúkìá tí ó tó yẹn àfi tí yẹn bá lọ mú lẹ́yìn rẹ̀ òní fún yẹn ní tó máa tó yẹn àtọmọ àfi tí yẹn bá mú lẹ́yìn rẹ̀ ń sọ sálẹ̀ sọ́kẹ́ ọ̀dà ṣé ọkọ rẹ̀ ti rí nìyẹn ọ̀hún kò tiẹ̀ jẹ́ parọ́ mọ́. ó rí mọ́ yẹ kí wọ́n bá ní bíl khudi min malihi ma yakfiki wa baniki bil ma'ruf mú un tó máa tó wà tọ́mọ ẹ nínú dúkìá rẹ̀ lọ́nà tó dáa àwọn afa wa ní ẹja àrò owó ọ̀rọ̀ yẹn sí Abu Sufyan sí wọn ò ní dáadáa kankan tí wọ́n fi náà ṣùgbọ́n wọ́n sọ nǹkan ẹyọ kan yàní aṣọ tọ́já bá àwọn ti ń bẹ lára wọn irú ẹ̀ ní máa ń ṣe lọ́dọ̀ àwọn afa aládìsí wọ́n sọ pé lágbájá wọ́n lè ní pòkìlì wọ́n lè ní. kì si ṣèjọsìn ààrẹ ti gẹ̀ẹ́sì wọ́n lè sọ pé ni ọ̀pàrọ̀ ni wọ́n le lẹ́nu yẹn kọ́ sẹ́yẹ́ ò lè hẹ́fúsì ni tọ́ba ha dáadáa wọ́n lè lẹ́nu yẹn kò sí gbọ́kànlé le ni. sọ̀rọ̀ yẹn ti ń kílẹ̀ bẹ́ẹ̀ tó kì í ṣe pé nìyẹn ò ní dáadáa ṣùgbọ́n láti lè sọ lára pé ihun tí ń bẹ lára ihun tí yẹn lè o. sọ níbẹ̀ yẹn ká gbọ́ yé pé ẹni tó sọ ọ̀sẹ̀ dáadáa rẹ̀ tọ́tẹ̀ sọ kò túmọ̀ fún gbogbo ẹ̀ pátá dáadáa ni kọ́lá ìdá ṣùgbọ́n dáadáa lọ́pọ̀ jù ẹni tó ṣe kó sún ọ̀sẹ̀ rí rẹ̀ kọ̀tẹ̀ sàn ó yẹn pé láburú ló pọ̀ ju àìdá lọ ló fi wá padà fọwọ́ bólẹ̀. so nípa bẹ́ẹ̀ wọ́n náà sọ̀tàn láǹsọ pé kò sí nǹkan kan tó máa máa wúwo inú sùn tó wà rere. ìwà tó da min a'zamil a'mal as-salihah òun ní iṣẹ́ tó tóbi jù nínú iṣẹ́ rere ètò ìpẹ́rù máa bá nù sàn rẹ̀ báyìí ọ̀dẹ̀ máa kà á láyà yan mi nàlọ́ kìá mọ̀ bí àlémi náà ni mo lélẹ̀ yìí ọ̀yà hadith mi. حدثنا محمد بن كثير قال حدثنا سفيان عن عامش عن ابي وائل عن مسروق عن عبد الله بن عمرو قال لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يقول خياركم احسنكم اخلاقا. Muhammad bin Kathir ọba sọ̀rọ̀ yìí pé Sufyanu sọ fún wa yìí kọ́ látọ̀dọ̀ al-A'mash látọ̀dọ̀ Abi Wa'il ìyẹn náà lọ́wọ́ látọ̀dọ̀ Abi Wa'il ọlọ́wọ́ látọ̀dọ̀ Masruq Masruq kú lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Abdullahi ibn Amrin radiyallahu ta'ala anhuma Abdullahi ibn Amrin radiyallahu ta'ala anhuma ó ní àní sùsàlán kì í ṣe fáṣìṣà ànẹ́bí ìṣẹ̀lẹ́sẹ̀ kì í ṣe kírímínà tàbí ká pè ní onísọkúsọ ẹ̀rí fún àwọn yorùbá náà wọ́n yáyè yorùbá èdè pọ̀ ọgbọ́ ọ̀rọ̀ àlùfáàǹsá ti á pọ̀ báyìí yàtọ̀ sí ká máa sọ̀rọ̀ fíkì o àwọn sọ̀rọ̀ bí yẹn ti wẹ̀ jẹ́nẹ́bà ẹ̀ mọ̀ fún mi múrò bàbá ọmọ ìyá wa fún wa ń jọ̀gàn báyìí nígbà tá a máa ń gbé wá da wà fíkì láǹtí káàkiri nígbà tá a máa ń lu bẹ̀m̀bẹ́ kí níbi nàkọ́mí ọgbà àwa lọ sọ́nà òkè òmẹ̀ ìsẹ́mílé ilé gogoro tí bàbá ní kọ́ ọmọ ya a máa ń lọ sí lẹ́kṣọ̀ mbẹ́ ó fún wa láàyè bàbá ní ti máa ń jókòó tiwa àwọn bá jókòó tiwa ọba di pé ọ̀rọ̀ tó rí ipa dálẹ̀ òun lọ́rọ́ bóbìnrin ṣe ń ṣe àlejò bí ó ṣe mọ́ra yóò kàdí sábọ̀dí yóò ṣe kíní ìjẹun bàbá apárí ọ̀rọ̀ wa bàbá làwọn lọ́rọ́ bàbá fẹ́ lè máa sun ẹkún jẹun bàbá ní ẹ̀yin àfáà yìí à ń tẹ́ ṣe lónìí dùn mí gbogbo bẹ́ẹ̀ sì máa ń wá lọ́dọọdún inú mi sì máa ń dùn mi máa ń wù mí láti máa gbọ́rọ̀ yìí ṣùgbọ́n tọdún ní tẹ̀sí yìí wá kàmílà pọ̀ kí la ṣe bàbá bàbá níbẹ̀ ni ẹ̀rí wa ń sọ yóò yọ àkísà yóò kì í bọ ọnú ara yóò ṣe kìnnì kan ọwọ́ awẹ́ gbogbo àwọn kẹtẹ́ ń rí ọ̀rọ̀ sọkúsọ ni nínú mọ́sálásí <laughs> ààrẹ ti kẹ so irú eléyẹ kọ́ so kò yí wọn ni làwọn fi wọ ẹgbẹ́ aláṣẹ sẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ ọlọ́rọ̀ sọkúsọ kódà bọ́ jẹ́ irú ọ̀rọ̀ yẹn ní gbogbo ẹnu sọ́kù bọ́jẹ́ yẹn náà àyọ̀kẹ́ àti débi ọ̀rọ̀ fíkìú ni o ká sọ ọ́ kiri ni o kọ́ wá kẹ̀dí láyé kọ èyí tí ń bẹ fọkùnrin kọlà èyí tí ń bẹ fóbìnrin ọ̀dọ̀ alágbẹ̀dẹ òjijì ẹ̀kọ́ àwọn alágbẹ̀dẹ làwọn ọ̀wọ́ rí wọ́n ju gbogbo ẹlẹ́ lójijì bọ́rọ̀ gidi bẹ́ẹ̀ ni náà ni wọ́n sọ torí àwọn ẹni wọ́n mọ̀ pé wọ́n ya aṣáájú mọ́ àwọn ọba àwọn tọ́lú òní rí bẹ́ẹ̀ tí wọ́n òun làwọn alágbẹ̀dẹ wọ́n là á mọ́lẹ̀ kedere ni àti tọkùnrin àti tóbìnrin lódìdí ni wọ́n gbé kalẹ̀ ẹ̀rí àníṣọ́sọ́lá yìí ṣe oníwèékúwì kódà àníṣọ́lá ọ̀fẹ́ sọ̀rọ̀ débi èkìsà tóbìnrin máa kì bójú ara gan àníbi òwe wọ́n ní wọ́n máa sọ̀ra sọ̀rọ̀ inú kẹ́kẹ́ yẹn gbọ́dọ̀ gbé jìnà níbi àwùjọ tá a bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ òun ni pé ọ̀rọ̀ ìhòòhò ọkùnrin obìnrin yẹn gbọ́dọ̀ jó jìnà tọrọ ọba kankankan tó fi kó lè dọ́gbọ́n fi ṣàlàyé tí wọ́n fi gẹ̀ẹ́sì bíi tọkùnrin kó dàá pé kò ní akẹ́ni sọ pé nǹkan ni wọ́n ń pe orí èèyàn bẹ́ẹ̀ a àwọn sọ̀sọ́ lọ́ọ̀ là á mọ́lẹ̀ tí gbígbà tí ń sọ fún pé ó mú ẹ ó fi mọ́ra obìnrin yẹn tún béèrè pé káyìfà ha bí ha nísàmbá ní ní fi mọ́ra ní kótó di pé yàrá sọ pé sájà nàbí ọlọ ń obìnrin wá fẹ́ torí kò síbi tó ti máa wí nǹkan bẹ́ẹ̀ wàhálà ọ̀sẹ̀lẹ̀ òun lọ́fà bẹ́ẹ̀ bá gbọ́ sí akẹ́kọ̀ọ́ olùkọ́ mi náà tó yóò ń palapala wọ́n ti bẹ̀rẹ̀ sí wí lé kí báyìí gbogbo àwọn obìnrin ọba máa rẹ́rìn kàkàkà òun náà máa rẹ́rìn pẹ̀lú wọn ọ̀yà fẹ́ ọba yọ ọba àdèdè rì ìgbẹ́jọ́ ọba padà á parí gbogbo ọ̀rọ̀ bí kí òun náà tọ́wá ti á padà á dé ìgbẹ́ ọyá kẹ́nìkan wá fásitì ìdìbò ń wí láti dájí náà tẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ kẹ́yìn ẹ sọ́ra wọn làwọn sọsẹlẹ kì í ṣe fáhìṣà ẹni tí wọn máa mú ọ̀rọ̀ bàjẹ́ tí wọn là mọ́lẹ̀ àbẹ kì í ṣẹlẹsẹ kì í sì ṣe ẹni tí wọn máa mọrọ bàjẹ́ wa wọn làwọn mutafahisha kì í tún ṣe pé ẹni tí máa ń ṣe ìwà kíwà làní sọsẹlẹ kì í ṣe oníwà bàjẹ́ kì sọ̀rọ̀ bàjẹ́ kì í bàjẹ́ já èwo la wá ká mọ yín lọ́wọ́ yìí ah ìtẹ̀ wá sí lónìí pọ̀ mutafahisu lèyàn lè tọ́lá àwọn polongo òṣèlú káàdì mutafahisu àwọn kan máa ń sọ pé mo tún tíyàn lójú jolè lọ́nbẹ irú rẹ̀ lílé ni tó pé téèyàn bá rí báyìí ó yẹ kó fọ́ bojú báyìí ni tàbí kó dọ́gbọ́n máa rìn bí ẹni tí àárẹ̀ kọ lù kí wọ́n á béèrè pé kí ló dé lọ àárín tó ti rí mi yìí náà ni bó ti yẹ kó rí nìyẹn. ìgbélùmí sọ àfọ̀nkè báyìí ẹni tí mo rí ẹ̀ tún kọjá orúkú ẹ̀ ní pé gbàgbọ́ rẹ̀ ti lòkè díẹ̀díẹ̀ ó ti wọ borí ìjọba ó tún mú kínní káàpù àwọn ẹgbẹ́ bí àti sí ó fi sí orí ó tún bẹ̀rẹ̀ ẹjọ́ ta wí. so tafahosù la lè gbé ṣe ìbàjẹ́ ni ìbàjẹ́ ni anúṣe sálàyé ṣe bẹ́ẹ̀ ẹ̀rí wọ̀kẹ́ni ẹ̀kọ́ọ̀lì wọ́n ní ọ̀rọ̀ táwọn sọ̀tàlá máa ń sọ ni pé khiyarukum ahasinukum akhlaqa ẹ̀ńtọ́jẹ́ ni ẹ̀sánú òun lẹni tí wàá rẹ̀ dájú. ẹ̀yà ajá ni òtún otu sí ẹni ó rí bẹ́ẹ̀ ìwà rẹ̀ ọ̀dà tó bá gbégbá wá àsìkò lọ́la kọ̀ yẹ ká dáhùn táwọn náà bá ní tìjú ẹ̀sìn ló káàkiri gbòòrò wá òní wàá sèkọ́ ẹ̀ tó lọ́dọ̀ àwọn afá aládìsì mo sọ fún wa mi báyìí pé ẹni tí ń yẹ àgbàdo jẹ láàrin ìjà àwọn ẹgbẹ́ àdìsì lọ́dọ̀ rẹ̀ torí kò ní mọ̀rọ̀ àníyẹn ṣèbí lọ́pàá ní kí ń yẹ àgbàdo jẹ ìwọ àwọn àgbàdo báyìí láàrin ìjà wa hàn àfọwọ́ndẹ́ ti rí ìlú àwọn yẹn bá rí tí wọn àgbàdo jẹ tí wọn bá bẹ̀rẹ̀ àdìsí òótọ́ lọ́fẹ́ sọ́ńdọ̀ náà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀dodo àdìsí la bá gbọ́ àríjà tí wọ́n bí àwọn àgbàdo jẹ ń kọ́ àwọn bá sọ pé wọ́n bá pè ní mòró àláwùjọ yẹn náà ni mòró à àìní mòró à téèyàn ò fi mọ̀ báyìí níbi ńlọ fi ìgbáyà ńlọ fi ti ìbára àti ìyàwó yẹ̀wò sàfáàlì. láì ṣe pé yẹn lọ ṣe iṣẹ́ hajj sọmọ wẹlẹ ni ọsọgbọdọ ọfẹ dá kìyàsù tẹsí lọ sí ni àwọn afáàsọ pé kìyàsù máa lè fà rẹ ọ̀rẹ́ yẹn sì lọ́rọ́ hajj ìyẹn sì ti rí bẹ́ẹ̀ látọjọ́ ayé ànábì wọn ò rí yẹn irú pọ̀ ọ̀jọ̀ra wọn rárá ìwọ lọ sàkọ́fà eléyìí fún rẹ torí wàásù ilẹ̀ tó yẹ la muharram muharram má jà pààrọ̀ tán ara jẹ haramu ni democracy gbogbo ọ̀nà bí ọba tọ̀lọ̀ bẹ̀ haramu náà ló ṣe pé gbogbo nǹkan ẹbí ń lọ yín náà jakujaku náà ní mẹ́mẹ́. kọ́lọ́nkọ́ tètè ẹ̀rì mo fi ṣàdúrà ní jùmọ̀ pé ọlọ́run kọ́ bá ní dá àwọn ọmọ ìyá tọ́rọ́ ọmọ ìyá ti ń ṣe káàkiri ìgboro tí wọ́n ti crazy tí wọ́n ti ya wèrè sí ìgboro ń sìn. ọmọ ni wọ́n mo fi ń bẹ lọ́run pé kọ́lọ́nkọ́ bá ní dá wọn padà sínú mọ̀nẹ́ wọn kí wọ́n lè mọ̀ pé pálapàla làwọn ń ṣe òun ló lè ṣe kẹlìmọ̀tò ṣẹ́ríkì yáàkì. gbogbo ohun tẹ́lẹ̀ omi gba lè má ju five thousand lọ five thousand naira. mo ti máa ń sọ fáwọn afọ́njálà bí ń gbà mí nìyẹn pé níbẹ̀ tí a kóra yín sí wàhálà yẹn. ẹ̀yin àwa tá a bá yín rin gbogbo ọ̀nà tẹ́ ń rìn yìí wọ́n mú wa wà tó. tọ́wọ́ báyìí lọ́gbà àfa gba fifty máa mú lọ. ẹ sì ṣe dèdà rẹ̀ yín tẹ̀ ń ṣe ẹ̀ lè rí five thousand mẹ́ òsínì ọlọ́run dákun máa ní bó sì kó jèrè lórí mọ ọlọ́run kan tí wọ́n ń jà sí búrẹ́dì àti bọ́tà ń bí báyìí àti ráàlì gbogbo ẹ̀ la máa ń rí wájú tara mi ẹni ẹlẹ́ni pé ń bòun bá jó tẹ́bi bá fẹ́ pa àwọn tó rí okọ̀ òun lójú ẹ gbàgbé kẹ̀kẹ́ fò. ọ̀rẹ́ bẹ́ẹ̀ tafáhùsù ni gbogbo ẹnu ni mo fi ń sọ torí bàjẹ́ ni gbogbo ohun tíṣẹ̀rí àbá ti pè ní haram ìbàjẹ́ ni wọ́n yẹ ká nẹ́bí mọ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tó yẹ kó tìyàn lójú bí ó sì tìyàn lójú tí wọ́n bá kọ mórí obìnrin olóbìn bẹ́ẹ̀ náà nírú àwọn jákujàku nìyẹn o kò sí làlórí kan tó lè tì wá débi ranù tá à ń bá kìyàn o wọ́n máa sọ pé làlórí làlórí orí burúkú o ìyá ẹ̀yà ń jà wọ́n làlórí òsì. síbèrè pọ̀ àbí ọ̀pọ̀ síbèrè bá pọ̀ ká dúró tọ́ ẹ jẹ́ ká wí fíkìl hadith yẹn ká wá dúró àwọn ní pé hadith yẹn ń ṣe wá lójú kòkòrò ìwà dáadáa àti ọlá tí ń bẹ fẹ́ni tí wàá rẹ̀ bá dà àti fàánù sọ̀sẹ́lẹ́n gbogbo gbólóhùn tó bá jẹ́ gbólóhùn dáhùn sọ pé àfàlàfàì ànábì máa ń jìnà jù ọ̀rọ̀ ọ̀bàjẹ́ sọ̀sẹ́lá máa ń jìnà jù ẹ̀rí ọba àjáde pọ́lọ̀ yẹn wá wọn tí wọ́n sì ní ọ àti kò ní àbí yóò kéré ni àbí yóò gùn ni àníbi ìṣe ẹ sọ ọba ti jọrọ ọbàjẹ́ torí bẹ́ẹ̀ káwa náà kọ́ sí ànẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam ní béèrè máa fi mú ìbéèrè bá wà Thank you. sábẹ̀ ọ̀rẹ́ ẹ dákun ẹ jẹ́ afarabalẹ̀ gbọ́ béèrè oníbèrè yìí o wọ́n lórin tẹ́nìkan bá ti kọ tó lùlù tó fún fèrè sí tíyẹn lè kọrún fẹ́ orin yẹn nígbà tó pé èèyàn ò ní lùlù ń déyàn tórin yẹn ọba ti mú bàjẹ́ dání ìyẹn lè kọ o abẹ́ẹ̀tì gẹ̀ẹ́tì bóyá o fi ṣàdúrà pé ọlọ́run sì kẹ́ mi abẹ́ẹ̀tì gẹ̀ẹ́tì ọlọ́run má jẹ́ jìyà ọlọ́run ṣọ́ mi tí n bá ń lọ tí n bá ń bọ̀ ọlọ́run má jẹ́ n kò bínú ọlọ́run abẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì ìyẹn lè wí téèyàn ò ní tún fi ẹnu dárin bíi alájà ròkì ẹwọn kọ́lá jìjìjìjì jìjìjìjì tí ó tún ti fẹ́ tí ó tún ti tí ó tún máa fi kọ́ kò ní ìdí abẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì ẹ wá rí hadith mọ́rọ̀ àmì nkùnmú sálẹ̀ yóò yẹ òbí yá ìyẹn wá rí àwọn ẹni tí wọ́n ń ṣe àpẹẹrẹ àlìkè amọ̀lẹ́yìn ìkúlé rẹ̀ sẹ́wọ̀n kọ́nà sọ̀sọ́ la sọ pé ayé ò ní parẹ́ ayé ò ní tán táwọn èèyàn ò fi máa bára wọn ṣe níta gbangba ìyẹn wá rí i pé ojú wíńdò òun gẹ́gẹ́ ni wọ́n wà tí wọ́n ń so mọ́ra wọn àwọn alálẹ̀dẹ́ sì ni ṣé a lè lo hadithi mọ́rọ̀ àmì kò mú nkẹ́rọ́ fálẹ̀ ọ̀gá yé rẹ̀ òbí ẹ̀rì ẹni ọba rí ohun tọ́kàn kọ́ tó sì mọ̀ pámọ̀ dájú ohun tọ́kàn kọ́ ni kọ́ fọwọ́ rẹ̀ yìí kéèyàn wá kàn wọ́n lóko ah kéèyàn má kàn wọ́n lóko ààrẹ ti gẹ̀ẹ́dì kéèyàn bá kàn wọ́n lóko pápá jùlọ àwùjọ tá a wà ọ̀rọ̀ bó ti yé kéèyàn ṣe nǹkan míì tó fúyẹ́ tọrọ lágbára lẹ́yìn ìkúnlẹ̀ ilé rẹ̀ bí kéèyàn dá mi sí wọn la sọ ìyẹn ò lè pàkíyèsí kankan lọ́dọ̀ ìjọba pẹ̀lú ìjọba ara nù dá ń lò yín náà ni o tẹ̀wọ̀n pàdé ti ti wà tẹ́lẹ̀ yìí pé ọwà nù ilé rẹ̀ báyìí ẹnìkan yọjú níwò ibi ilẹ̀kùn báyìí ó kàn mú èso sómsóm báyìí ó kì í ojú tó mi ojú rẹ ó tù jáde tí ò ní rojú nílò mọ́ bá ṣe bí ò ní lórí ìṣòfún làwọn ènìyàn wá ń ṣe lẹ́yìn léèyàn yìí èèyàn gba sẹ́wó lọ rí nǹkan lòun ń wò pé ẹ mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe àrà ọ̀sẹ̀ pààyàn ọgbọ́n tó máa ń dá nìyẹn o wọ́n ó wọ́n wá mú lò gírí ilé ẹni tí wọ́n bá fẹ́ kó ti dáhùn. àbẹ́ gẹ̀ẹ́sì sọ tí wọ́n bá ti wá so mọ́ tíyẹn bá ti ta báyìí pẹ̀lú àwọn rádaràda wọn yòókù tí wọ́n ó ṣe sí lọ́dọ̀ wọn láwọn síhírò míì tí wọ́n ó ṣe sí. àwọn máa sọ pé àbá tí alágẹmọ kan bá dá ọ̀sọ̀ òkè kan gbà àwọn èrè ààrẹ wọn lọ́lọ́run ni wọ́n gbà lérò pẹ̀lú ọ̀sà òkè ẹ̀rí wọn ó sì ra mi yẹn bóyá dẹkúndẹ yẹn wọn fẹ́ dẹwò lẹ́yìn ìkúnlẹ̀ rẹ bóyá síhìrù yẹn wọn fẹ́ ṣe ó lè tètè ó tètè mú wọn kankan mo rò bá nìyẹn di yé ṣùgbọ́n tó kúta yẹn ó lè di wàhálà lọ́dọ̀ àwọn ìjọba nàìjíríà nǹkan míì tó bá fúyẹ́ bí omi yóò ka wọn la ẹ a omi gbóná náà léwu díẹ̀ ẹ gbogbo bí irú yẹn tẹ bóyá wọn máa ń dàtọ̀ sẹ́yìn ìkúnlẹ̀ tẹ́lẹ̀ gba àwọn yẹn tiẹ̀ ẹ àwọn yẹn tiẹ̀ fúyẹ́ torí máa ń dàtọ̀ sẹ́yìn kùlé rẹ̀ náà tẹ́lẹ̀ bí ẹbí mọ́ lẹ́yìn kùlé mi. àwọn akẹlẹ̀ bẹ́ẹ̀ ó jù sí ní dẹ́ àwọn jẹ pákó tu pákó pọ̀ sílẹ̀. wọ́n fẹ́ dálé ju tóbìnrin sí náà. obìnrin béèrè pé ń gbàgbé sọ pé òṣèlú ò dáa pé ọ̀nà wo ni àwọn adájọ́ mùsùlùmí ọlá lè gbà láti fi tún àwùjọ wa ṣe. ọ̀nà tá a fi tún àwùjọ wa ṣe ó ṣe wọn níbèrè táǹsọ̀ fún yín kó sì lọ ọ̀dà èyí tó ń ṣe láwọn orílẹ̀-èdè ayé káàkiri tó ń pè ní democracy ní ọ̀dà anábì sọ̀sẹ̀lú ṣùgbọ́n kì í ṣe irú rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí èyí tí wọ́n sì ń bá lọ yìí wọn ò lè bá débi ìdí tànàbì ṣe gbogbo ẹnu ni mo fi ń kọ́ kò sí èméjì kankan náà ọ̀rọ̀ ti sọ gbogbo wàhálà yóò tán rí kan ṣe wọn ò lè bá débi ìdí tànàbì ṣe láéláé nítorí pé èyí táwọn ń bá lọ yìí àwọn fẹ́ sọ pé àlọ́kọ́yọ́tú ṣùgbọ́n rírò lè wá sí i la pé n bí tá à ń lọ ló ṣe kókó ọ̀nà ìtaari àsọ̀dé bẹ́ẹ̀ là ń tọ́ dẹ̀ sí wa nù kọ́ídà tó wúlò òun ni ká sọ pé àlọ́kọ́yá láti bẹ́ẹ̀ rírò lè wá sí i la ibi tá à ń lọ yẹn kìí ṣe pọ́nà kọ́ ọ̀nà ìtaari àsọ̀dé bẹ́ẹ̀. ìwọ̀n dábì rótèlú ṣe òun ni pé a ṣe àṣẹ́ṣ a lọ kọ àwọn èèyàn ní àkídà tí ó yé wọn sákìdá yàwọn eléyìí ló fi ń jó káàkiri subhanallah ẹ mọ̀ pé wọ́n lọ ẹ àwọn yín lọ jọ́ọ̀jì wọ́n lọ gbàdúrà mẹ́ wọ́n lọ wọ́n tó bẹ̀ kọ́ máa fún ẹ̀yìn wọn ní sífìlà tẹ̀lé wọn ni sákìdá yé nìyẹn èèyàn lákìdá tí ó yé gbogbo táwọn èèyàn fẹ́ jẹ̀ mọ́ agbọ́dá mi akọ wọn níwà akọ wọn lágbọ̀ọ́yé ẹ̀sìn á wá rẹ àwọn èèyàn lórí bẹ́ẹ̀ ọlọ́run wa padà fi ìdarí yóò fi ṣèrè fún wa nírọ̀rùn báni sọ̀tẹ́ láti gbé nìyẹn tó fi darí àti gbọ́dọ̀ sọ́kọ́ náà jì àwọn tá a fẹ́ sọ pà ń lọ yìí sẹ́ni ó wúlò nù wá gbogbo ẹni mo fi sọ ìrọ́ là ń pa fúnra wa irun táwọn tọ̀hún náà dà làwọn ní ọ̀dà bá dọ̀hùn ó di dandan ni wọ́n ṣe ń ṣe náà làgbọ́dọ̀ ṣe kò sọ́gbọ̀ kankan tá a fẹ́ dà sí gbogbo àwọn tó ti lọ àìlájú ló ṣe gbàgbọ́ àtẹ̀mí òun ni fáwọn èèyàn tí wọ́n láwọn fẹ́ ṣe é kí wọ́n débẹ̀ wọ́n bá débẹ̀ yẹn lèmi fẹ́ ojú gbogbo ọwọ́ àjọ tó báyìí wọ́n kọ́ mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ kọ́ wọn pátá lẹ́gbàdà wọn lè pè tọ́ba ya ó di dẹ́nẹ́ ni nítorí pé àdámọ́ òṣèlú yẹn òun náà ni àlùkìyàna jàǹbá ni tí ọba ti sí jàǹbá ń bẹ ajá pé kì í sọ òṣèlú mọ́ nìyẹn àdámọ̀ rẹ̀ ni ó sì gbọ́dọ̀ ṣẹlẹ̀ ọ̀rẹ́ yẹn ni. nígbà tó ń gbé ọ̀rọ̀ kan náà ọmọ ìyá tó lóun lọ́mọ ní à mọ̀lá wa lè sọ̀rọ̀ tá à ń sọ yìí ọba ní ohun tó bù àmàmù wa ọ̀sán bí láwọn ọmọ pé mi gbogbo ẹnu sọ̀rọ̀ rẹ mo ní fi sọ. tọ́ba dọ̀hún tẹ́ tọ́ba ní nkankan tó mu má mu dọ́dọ̀ ọ̀sẹ̀ àfẹ́ jọlọ́wọ́ fún wa ní ohun tí fún wa àfẹ́ òun làdámọ̀ kínní yẹn fún sọ́gbọ́n sí yẹn lè dàgbé ọ̀nà tá a tọ̀ tá a fi rí lùdarí bá nẹ́bí ṣèṣe nìyẹn ọkọ àwọn èèyàn níwọ̀n ẹ̀sìn ọwọ́ á rìn wọn lórí bẹ́ẹ̀ ọlọ́run wa padà wá fi ìdarí ó fi ṣe èrè fún wọn kárága òun kọ́rọ̀ ṣùgbọ́n ká sí lọ́wọ́n ọba subhanahu wa ká sì lọ bọ́ dáadáa òun gẹ́gẹ́ ní pàtàkì ẹ wà àwọn èèyàn yìí nìsín wọ́n ń wága ẹ̀sìn ń ẹlòmíì ò kírun sásìkò mọ́ èèyàn tó bẹ́ẹ̀ kálásẹ̀ yọ ṣèṣì kí wọ́n máa sọ̀rọ̀ lọ́wọ́ kọ́pọ́ sásìkò òun kó dìde yọ kábùkù. kátó àgbẹ̀ yìí fáwọn ọ̀dọ́ làwọn ń du ààrẹ ẹ̀bí wọn ò lẹ́fẹ́ máa pa fún wa. tẹ́sí làwọn àlọ́ sí ń bẹ̀ yẹn máa tẹ́rẹ̀ jẹ́ kí wọ́n débẹ̀ àárí èyí wọn débẹ̀ rẹ̀ lórí kan débẹ̀ yẹn lọ da kójú gbogbo ọjọ́ tó fún wọn ní ah, àwọn àfáà yẹn sì ń wí akọ́kọ́ dojú wóróworó ní wí ní fásọjú rẹ̀ pọ̀ àwọn ọ̀bẹ nìkan sọ táwọn mo sọ pé gbogbo ẹgbẹ́ yín ẹgbẹ́ bí ọmọ ìyá wa gbogbo wọn lọ kóra wọn fẹ́ ní títí ẹ kọ́kọ́ ń dùn mí láàrin yín gan nìyẹn ẹ tún ti lọ́ọ́ dá òǹpin alẹ́ láàrin mùsùlùmí bóòlù àbá kan ti lè máa gbé ẹgbẹ́ kan léjú ṣe ẹgbẹ́ e lòun ṣe ẹgbẹ́ bí ni tòun ní ìjẹta àdíjò ni àbùsùnfíà ń ń lè ké wa. egbe kemgbe bẹ tó ṣe pé ó yàtọ̀ sẹ́gbẹ́ táwọn ọmọ ìyá láwọn ń ṣe tí wọ́n lọ sọ fún yẹn pé ọjà ń bọ̀ ọmọ tí wọ́n wa mi nu mi wàláì nínú àwọn ẹgbẹ́ wọn tó ń ṣe tàyín náà ni tó nírùgbọ̀n tó ṣe dáadáa àbí ẹ̀yà àrí wọn gbogbo ẹ̀rọ àwọn aríwájú ìta ń àrí báyìí tó gbóò láti ni wọ́n yà inu àdánwò orí burú tó wà ń bẹ nìyẹn á pín wa kọ̀sẹ́gbẹ́ wa. ẹnu sọlá nínú pé àjọ ọlọ́run ọba àlekẹ́ náà sọ àtẹ́sìmọ́ bíi hamdulilahi mùsùlùmí ti sọ wá kọ́ ti gbogbo ẹ̀ káwa máa hé tẹ̀ kẹ́ ẹ̀yin ọ̀sẹ̀gbẹ́ ọmọ ọ̀yá ẹ̀yin jàǹbọ̀ ọmọ ọ̀yá táwọn ọmọ ọmọ ọ̀yá kẹlẹ́gbẹ́ ẹgbẹ́ wa ẹgbẹ́ mọ́sálásí wa ti kílíà ìyá ọlọ́wọ́ bá ọ̀nà tá a tọ̀ káfí lè yí àwùjọ padà òun ni pé a lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn a dẹ̀ rí àwọn èèyàn lórí bẹ́ẹ̀ níbẹ̀ yẹn pada padà nígbà gbogbo a bá ti padà wúlò dáadáa ọlọ́run wa fi ṣèrè fún wa bá nẹ́bí ti gbé nìyẹn wọ́n ti ń lọ àwọn sísẹ́mù orí burúkú láwùjọ ká nẹ́bí tó dé tẹ́lẹ̀ o ànẹ́bí ọ̀lọ́ tẹ̀ka àbẹ́ẹ̀ gẹ̀ẹ́sì sísẹ́mù tí ó dẹ̀ wúlò wọn lò tẹ́lẹ̀ rí àwọn èèyàn lórí ẹ̀sìn tán

tẹ̀rí kọ́lọ́wọ́n ọba àlejò alákọ́sà tó wa tẹ̀rí àwọn tí ò rí bíi wa báyìí tí wọ́n ní rògbòdì wa tí wọ́n ní sòkòtò bíi wa àwa táwọn àgbàlagbà bàbá wa àkínkẹ́ ti ń sọ fún mi àwọn ti ṣe kánsílọ̀ rí wọ́n sì tún wà ń bẹ̀ dìbò ó ní ara ẹ̀jì ẹni tó bá fẹ́ lásùbọ̀ sí ìjó lóṣèlú tó bá fẹ́ kí gbẹ̀yìn wọn dà tó sì fẹ́ lásùbọ̀ sí ọ̀fẹ́ kékeré wọn bàjẹ́ tọ́ra àwọn nǹkan tó kó sínú kọ̀tọ́ máa fi yàn lè dá sí tí sísẹ́mù yóò ṣéǹjì wọ́n là ata náà. èèyàn lè sọ dáadáa nígbà tẹ̀ ní ká fi ṣé àwọn nǹkan tẹ́ ẹ ṣe ojú ọ̀rọ̀ ata lọ. báàrin ẹ ṣe rí nìyí kò sí wàhálà mi lè rẹ. obìnrin léèrè wọn ní pé táwọn bá fún ẹnìkan lówó lẹ́yìn ìgbà táwọn kò lówó táwọn wá rí olóòṣà báwo ni ọ̀rọ̀ àwọn ṣe rí. àyẹ̀ lè fún náà láti fa ẹ̀mí rẹ̀ àfi tẹ bá rí pé ọkàn yí padà tọ̀ lẹ́wẹ̀ẹ́ lómi tẹ máa fún lówó míyẹn lè máa fẹ́ni tí ò tí ì ní lówó tó sì jẹ bí ẹni tí ò tí gbà fà tó láti máa fi fa ẹ̀mí ẹ̀kọ́ mọ̀ pé ọ̀rẹ́ ń bẹ nínú nínú Islam. àbájá wọn ní pé ọ̀rọ̀ oríkì táwọn ọ̀yà máa ń fà wọn pé kí lẹ́sọ̀ lórí. tí ọba ti lẹ́bọ́nú bí kí wọ́n sọ̀yàn ní àdìgún tó ṣe fáwọn nǹkan tí ọ̀sá lẹ́bọ́nú téèyàn ọ̀kẹ́ fi nǹkan tí ọ̀dà mẹ́. Hmm, ìyábọ̀ bàbá tún lé ọ̀dà. ó ní ìtumọ̀ ọmọ tí gbogbo ó ti jọ kẹ ìyẹn sì lè kẹyàn. ayọ̀ ìyẹn lè pè bẹ́ẹ̀ dáadáa ó yẹ pé gbogbo abáyé láti jọ máa kẹ á máa sàánú ẹ̀ lọ́ba ní ìdí kan lọ́dà bẹ́ẹ̀ ọ̀yà ẹ máa bọ̀ wá wájú. àwọn lè àdúrà ah gbogbo ọrùn lè mímọ kọ wà fún bá fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ Ah, ọlọ́run bùn ni ẹ ẹ ti gbàgbé ọkùnrin tó lọ báyàwó sùn lọ́sàn ẹ̀rọ ọmọdọ́ ẹ hàn ọ̀padà rí nǹkan kan ti mọ́ ṣùgbọ́n ó lè wárìn lọ́wọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí táwọn mùsùlùmí ń bá lọ́wọ́ sọ wọn ò sì ní ohun tó wọn fi tàn àtàdà òjò fún bí rójò kó dáa jókòó yìí yóò fi lọ sí kàfàrà ìdí fídíà tí ọba rí tòun ó ti lọ náà ni torí láyò kálí fún lọ ọ̀hún ẹ̀fọn làwọn. now. Àwọn ẹgbẹ́ wà fún mi láti ọ̀gá

ẹsẹ̀ yọ yẹ kí yẹn kó nira ẹ̀jẹ̀ mùsùlùmí ṣùgbọ́n ẹ sàpọ́n lè jẹ́ yẹn rárá wọn ẹ tún lè máa fà wọ́n pé à ìhun tẹ́lẹ̀ ń ṣe yìí mo ṣe jù yín lọ kódà èmi gorí àga tí mo ṣe wàásù lọ títí ẹ tún omi mọ́ padà wà ìyẹn ni kẹ́ máa ṣe. náà wàá lè tún àtọ̀lọ́. tọ́ba ti lè dá tíráàkà yẹn ní ọlọ́wọ́ sọ yìí fi kì í sùn. káfa kẹni sálìm yẹn ti àdìsí amúlùkùnú ṣùáìbù kan wá àdìsí yẹn ti dáwájà hasan ọwọ àmì. nígbà tí o ti gbọ́ ọgbọ́n rẹ̀ abẹ́dá náà o sì lágbára lórí ẹ̀ tó bí nǹkan tó béèrè náà parí kan bẹ̀. kí ni. kọ́mọ́ tí ń sọ mọ́ náà. tí ìyẹn ọba yà àkókò sí ló tó ti yé bàbá yẹn ń ṣe àkókò sí ló. kí ni yẹn bá ń bẹ. nígbà téèyàn ọmọ ẹ kí wọn ẹ máa lọ sí i wọ́n á ẹgbẹ́ rí kólóbù kóró ni wọ́n bẹ̀ ọ̀yẹ́ kẹ́ máa bá ti yí lọ ni mo ń gbà tẹ́ mọ̀ tẹ́lẹ̀ ẹ máa lọ́n sí i mọ̀ kó níbẹ̀ ni. ọ̀sọ̀nà ká máa ká dárúgbọ̀n sí ká tún máa ṣe kù díẹ̀ díẹ̀ o wọ́n máa di kù díẹ̀ díẹ̀ lómi lè sọ pé òun fẹ́ kọ́ ráìmù dáadáa kó wúruwúru bọ́lọ́run ti ní kírun gbọ̀n tí ọwọ́ àyẹ̀ ni ó fi lẹ̀ lọ da ọbẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ́n bá ṣe fẹ́ kẹ́dẹ́ ọ̀rọ̀ ó wà náà ni ọba máa di nǹkan máa gbé kọ́ bá sí yóò sì máa rí gbogbo gbà náà ni. náà fún gbogbo àwọn máa ń sọ irú tèmi yìí nísìnyí ó ti tó láti bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún mo ti ní báyìí kò sì pọ̀ sí ju báyìí náà lọ. bí ìyẹn bí èsì sọ kó ń gé ọ̀kẹ́ mẹ́ẹ̀ bí ó ti tó wà náà bó bá tó yá náà ni. òkè yẹn fi ilẹ̀ mi torí ọkẹ yìí lẹ́ẹ̀fẹ́ béèrè béèrè. irúgbọ̀n a tẹ́lẹ̀ ní tí máa sọ pé òun wá rí àlùkùránì tọ́tọ́ ka sí irúgbọ̀n ó tọ̀ wọ́n ọ̀bẹ sì yé ni. ayé àlùkùránì tó ti tọ́ka sí irúgbọ̀n gẹ́gẹ́ ń bẹ. òun lọ̀rọ̀ ọlọ́run tó wà ní kábílì aṣèré tọ́lọ̀ ní wọ́n àdá kòkòrò rọ̀ sóló pàkókò wọ́n máa ní òun tá nẹ́bí bá fún yín sí ẹgbàá ẹgbàá o òun tó bá ní ẹ sọ́ra fún ẹ sọ́ra fún nínú kẹta nẹ́bí wa ní káṣe òun ní káṣe ọ̀rọ̀ tẹ wí yóò bèrè gẹ́gẹ́ sọ bẹ́ẹ̀ fún àfa àbúrẹ́mù ọ̀sọ́dẹ̀ ó ní àfa àbúrẹ́mù ọ̀sọ́dẹ̀ ó ti kó ti jọ́ mẹ́ta tó o máa ń sọ yìí pé à obìnrin ọ̀gbọ́dọ̀ fúru kúrò òun sì kúra láti déjì lébi ló fi dé parí wò ráyà tó sọ àfa àbúrẹ́mù ọ̀sọ́dẹ̀ wá ń dúpẹ́ tó nígbà tó ń sì kúra nìyẹn tó ń sí kẹ́ áyà dáadáa ìyá yà wọ́n mọ́ àtàkùn ọ̀rọ̀ sí ọlọ́run kan à wọ́n ní tọ́ba ti ajá sí pọ̀ ọ̀kẹ́ àdúgbò sáláǹtì wá sí ti fáwọn ẹ̀rọ náà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ wọn tóbi ìgbà tọ́lọ́run ti tú ànẹ́bí lẹ̀ ní tọ́ba ti yá sí báyìí ní tọ́ba ní aṣọ wọn bẹ̀ báyìí ká sọ̀rọ̀ àbọ̀ inú nǹkan náà ti sọ́lá wa sọ pé ká ṣe ká ṣe ṣùgbọ́n bọ́ọ̀ bá á kẹ̀ tí wáyà kí n gbé tọ́lọ́ pé ọ̀pá yà fi rùn mọ́lẹ̀ irú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹnìkan wá yàtọ̀ sọ ń pa kákásùbà níraka méjì ẹnìkan mú wa nígbà tí ọba ti ti rí yẹn ọyọ kọ padà ṣe ti rún ní àbúrò àkọ́bá jẹ méjì mọ́ ẹni tí ń tọ́ sí tọ́ba yẹn kọ́ jà tẹ ní ìsì lọ́dọ̀ rẹ̀ ẹ lè rí bòmí ma kọ́sọ́ mọ́tẹ́ rẹ̀ dà mọ́tẹ́ bá lè rí bòmí ẹ̀ má rà orí tófìmẹ̀ ní máa ń tọ́ra fún kẹsàn-án ẹ You never know.